ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ba ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti kójọ ní ààyè yìí kí náà la jókòó nítorí ẹ̀ a fẹ́ ọ̀rọ̀ náà fúnra wa pàápàá jùlọ nínú oṣù Ramadan ọlọ́ọ̀bá sọ nínú Suratul Baqara ọlọ́ọ̀bá ní شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن inú oṣù Ramadan lọ́wọ́ bá sọ alukur'ani kalẹ̀ àkọ́kọ́ ni pé àlàyé alukur'an ládàá rẹ̀ nígbàtí ẹ̀bá ń ṣe lóṣù Ramadan kò dàbí ìgbà míì súrà táwọn gbéyẹ̀wò òun náà ni súrọ́tù Maryam súrọ́tù Maryam òun náà ni súrà tó tẹ̀lé súrọ́tù Kahf ó jẹ́ sura makkiya ìlú maka ni ọlọ́ọ̀bá ti sọ kalẹ̀ ọlọ́ọ̀bá sọ pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا wọ́n bá ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀lá nínú súra ọlọ́run bá ní káàm ha yá àìn sọ́d kò sí ẹni tó mọ̀túnmọ̀ àwọn gbólóhùn wọ̀nyí àwọn harafi kódà àwọn olùmọ̀ máa ń pè ní alhurufu almaqfu'a alhurufu almaqfu'a irú ẹ̀ wáyé nínú alqur'an ní ẹ̀ẹ̀mẹ́ 29 mọ́kàndínní ààyè mọ́kàndínlọ́gbọ̀n onírú àwọn ahruful maqtu'a àyè ti wáyé ẹ̀yin náà já wò láti suratul Baqara ọlọ́run bá sọ wípé alif lam mim àbíwẹ̀ kọ́ ọlọ́run bá sọ wípé hamim ayin sin mi suratu al-qalam ọlọ́run bá sọ wípé nùún suratu yasin yasin suratu Sad Sad àwọn sura yìí ààyè tó ti wà náà quran ààyè 29 nínú àwọn àfẹ́rúfì ti wáyé suratu Maryam ọjọ́ kan lára rẹ̀ ǹjẹ́ ta ló lè sọ̀túnmọ̀ rẹ̀ fún wa kò sí tó ń ti wípé ìyàpẹ̀nú bẹ láàrin àwọn onímímọ̀ sí àwọn gbólóhùn yìí tí wọ́n nítumọ̀ ní lóòtọ́ àbí wọn tẹ̀ nítumọ̀ tí bọ́lọ̀ bá sì sọ nínú suratu Ali Imran kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá sọ wípé afala yatadabbaruna al-Qur'an ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا tí wọ́n القرآن؟ sí alkùránì ni tó bá lọ jẹ́ àtọ̀dọ̀ ẹlòmí ìyàtọ̀ sọ́lọ̀ bá ní alkùránì bá ti wá ní ìyapọ̀ ẹnu àwọn contradictions tó pọ̀ ń bẹ̀ gan kí ló fà tó fi 50,000 errors in the Bible ta ló náà wọ́n kọ́ Zakir Naik ló kọ́ wọ́n rí àwọn nǹkan tó takora wọn tó tó 50,000 ṣùgbọ́n nínú al-Qur'an tó ti pa wọn ọ̀tọ̀ náà bá àwọn náà wọ́n ń kọ́ èdè lárúbáwá wọ́n ń kọ́ al-Qur'ani láti bá àfi máa wo ṣé àtìṣe wà ń bí àbí òsì ń bẹ̀ ṣùgbọ́n láti ọjọ́ tó náà bá ti sọ al-Qur'ani kalẹ̀ kò tí ì sí ẹni tó rá ti sẹ́nu al-Qur'an afala yatadabbaruna al-Qur'an ọlọ́run bá ló sọ alukur'ani kalẹ̀ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa náà lásọ̀ tí àwọn wáyé kárí àwọn àyà mi ní alukur'ani eléyìí tí a sọ wípé àmàtúmà rẹ̀ ńlá olùmọ̀kan fi sọ wípé ó yẹ kí alif lam mim kódà ibn abbas radiyallahu ta'ala anhu wa arda ó ń fi ní àgbà nínú àwọn sàhábà tó mọ̀ nípa al-Qur'an wọ́n ní kí ni túmọ̀ alif lam mim wọ́n ní àwọn ní ìtumọ̀ fún o wípé alif alif onítùmọ̀ láàmù Allahu nítùmọ̀ rẹ̀ mímù ta'lam nítùmọ̀ rẹ̀ wọ́n sà fún ní oríṣiríṣi ìtumọ̀ báwọn akọ́kẹ̀ẹ́ náà tẹ́rà àwọn gbólóhùn tẹ́ ń wò yẹn alif lam mim hamim sad wọ́n jẹ́ asma'ullahi al-uzma asma'ullahi al-uzma pé orúkọ ọlọ́run bá ní wọ́n ẹ̀yin lẹ́ẹ̀kan dáwọn mọ̀ ṣùgbọ́n náà lọ́lọ́run bá ti fi hàn yínú Kùránì yẹn ṣùgbọ́n in tó sì déédéé jù òun náà ni ọ̀rọ̀ olùmọ̀wá alàlámà ibn baz rahimahullah kí làfà sọ àfà ni wípé sẹ́rí gbogbo àwọn huruful muqatta'a àyẹn alif lam mim kaf ha ya ain sad ta ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá nìkan ló mọ̀ túmọ̀ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá sọ lẹ́yìn rẹ̀ ó ní tábàtún wá kíyèsí dáadáa àwọn olùmọ̀ ní gbogbo ìgbà bá fi lè rí huruful muqatta'a nínú áyà tí ó tẹ̀lé áyà ni ti ń sọ̀rọ̀ nípa al-Qur'an ẹ wò láti ibi Suratul Baqara Alif Lam Mim zalikal kitab láàrọ̀ ibà fi hudan lil muttaqin zalikal kitab nínú sọ́rọ̀ táǹkà yí náà kọ́ كاف ها يا عين صاد ذكر rahmati ذكر ìní wípé máa ṣèrántí fún wa nípa ẹrú wa Zakariya nínú Al-Qur'an gbogbo àyà tí ó máa tẹ̀lé àwọn ṣòrófò ìmọ̀kútọ́wà torí pé àwọn ṣòrófò ìmọ̀ náà ni ọlọ́ọ̀bá náà fi ń sọ fún wa wípé àní ẹmúrù kòránì wa kò sí ẹni tó lè múrù rẹ̀ wa àwa yìí náà la sọ kalẹ̀ àwa náà láti mọ̀túnmọ̀ rẹ̀ gbogbo àyà tí wàá máa tẹ̀lé yóò máa túmọ̀ sí alukur'an ọlọ́ọ̀bá ní zikru rahmati rabbika abdahu zakariya fún wọn ní ìrò nípa sí ìrántí fún wọn torí pé fadhakir fa inna zikra tanfa'ul mu'minin tani nípa tani nípa ẹrú àwọn ọlọ́run ẹnìkan wá ní ẹrú ọlọ́run bá sọ nípa zakariya ó tún wá fi ìròyìn ẹrú ó fi ìròyìn sí àgbéga nìyẹn ní àbí ìtàbùkù ẹni kálọ̀ mú lọ gbogbo ìgbà tó ọba bá ẹ tó bá ròyìn ẹrú pẹ̀lú abd ẹrú yẹn ó káǹkà níwájú rẹ ni o kódà àwọn olùmọ́sàlà yìí pé nínú àwọn manzila tó ga jù tíyàn lè jọ́lọ́dọ̀ náà bá òun náà ní dé manzila ẹrú kọ́nà wá adírẹ́sì sáàtún rápèjúwe mi níbi tọ́nà bá ti sọ nípa ẹrú rẹ̀ tó àdírẹ́sẹ̀ pẹ̀lú abd àtìrẹ́lẹ̀ zikru rahmati rabbika abdahu zakariya hmm? àpèjúwe mi tọ́nà bá ti sọ pé abd lẹ́rú rẹ̀ kan nínú al يا عبادي قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله in ala anfusihim la taqnatu min rahmatillah ìgbà tí Ọlọ́run baba fẹ́ tó fẹ́ pè àwọn olùdẹ́ṣẹ̀ wọ́n ti dẹ́ṣẹ̀ nínú wọn wà tó ti ṣe zina nínú wọn wà tó ti pààyàn nínú wọn wà tó ṣe wípé ó ti jalè oríṣiríṣi àwọn tó ti dẹ́ṣẹ̀ ọlọ́ọ̀bá wá ní kul ya ibadiyal ladhina asrafu ẹ̀yin tẹ́ ti pààyàn yìí ẹ̀yin tẹ́ ti jalè ẹ̀yin tẹ́ ti parọ́ tẹ́ ti ṣe oríṣiríṣi tí ó dá ya ibadi ó wà àdírẹ́sì wọn pẹ̀lú ibadi àti wípé tó ń ti wípé wọ́n ti dẹ́ṣẹ̀ yẹn kò túmọ̀ sí wípé wọn àánú mọ̀ sí pọ̀ lọ́dọ̀ mi kó lè yá ìbáàdì yalladhina asrafu ala anfusihim ẹ má lọ sọ̀rọ̀ ìdínú nínú ìkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a torí pé dájúdájú ọlọ́run bá yóò foríjì gbogbo zakariya anabi bí ìrìwáyà warsh ذكر رحمة ربك عبده زكريا بني رواية ورشوة ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn riwaya zakariya gẹ́bí hafsudan káyí annabi zakariya ẹrù ọlọ́ọ̀bá tòótọ́ ni annabi rẹ̀ ti ní annabi muhammad sallallahu alaihi wasallam nínú hadith tí imam bukhari gbà wá anábì sọ nípa anábì zakariya ó ní kana najjaran ìmọ̀lélẹ̀ anábì ọlọ́run ọba kápẹ́ntà ni anábì zakariya fẹ́ najjaran kò tún wá tán síbẹ̀ o wa annahu kana ya'kulu min 'amali yadayhi fi najjara anábì zakariya nínú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ kódà kìí tọrọ lọ́dọ̀ eléyìí jẹ́ ìròyìn ẹni rí síbáwà náà mọ̀ nípa ìtàn sani Abdurrahman ibn Awf gbàtí Abdurrahman ibn Awf tó ṣe hijira wá sílùú Madina a sì mọ̀ wípé gbogbo àwọn sàhábà kò sí ẹni kankan tó mú kankan dé Madina láti Makka nígbà tó dé Madina Ànábì sallallahu alaihi wasallam kìí sì máa wípé ọmọ ìyá rẹ̀ ní o ẹjọ́ mọ̀ gbé ni anábì wa fi abdulrahman ibn Awf sọ́dọ̀ ansọ́rì kan nígbàtí ọlọ́ba ti tìrò yín àwọn ansọ́rì wípé yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa ìtumọ̀ ìta lórí ni wípé kéèyàn bùkátà sí nǹkan báyìí kéèyàn sì fún yàn ibi ń pàwọ̀ náà ṣùgbọ́n ogbóúnjẹ yẹn kalẹ̀ fún ọmọ ìyá rẹ̀ pé ná ibi tí ó mọ̀ pàwọ̀ yóò pọ̀ ju tèmi lọ sáàjẹun yìí náà yóò fi rúnà ala anfusihim ìgbà tí Abdurrahman ibn Auf tó dọ́dọ̀ sọ̀hábà tánàbí fi sọ́dọ̀ ẹ̀ sallallahu alaihi wasallam ó ní sórí ìyàwó mi méjì ni wọn máa kọ àwọn méjèèjì ó wà fẹ́ ìtó bá wù ọ́ nínú wọn mo ní dúkìá máa pín sí méjì kí ni abdulrahman ibn auf kí ló fi dáhùn lọ́jọ́ náà lọ́n ó ní barakallahu laka fi ahlika wa malik ọlọ́run bá yóò fi ìbùkún sí dúkìá rẹ àti aráalé rẹ dullani ala suq fi ọ̀nà ọjà hàn mí torí wípé nínú pé èèyàn náà ìyẹn ka ìyá rẹ̀ kún òun náà ni kí èèyàn máa ná kí èèyàn máa jẹun kí èèyàn máa jẹ láti inú iṣẹ́ ọwọ́ ẹ̀ eléyìí jẹ́ anábì Zakariya alayhi salam anábì sọ pé anábì wa sallallahu alayhi wa sallam ń sọ nípa rẹ̀ wípé kana ya'kulu min amali yadihi ọlọ́ọ̀bá sọ wípé إذ نادى ربه نداء خفيا in tó náà bá fẹ́ tábá wo àwọn ìtàn tí máa wá náà al-Qur'an ọlọ́wọ́ sọ nípa gbọ́n ti bí ànábì Zakariya kò sọ nípa bó ti dàgbà títí tó fi wá dògbò tí ò fi tí ìrọmọ bí kò sọ nípa àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n ó fẹ́ sọ fún wa nǹkan tó ti wípé táwa náà bá gbọ́ a ẹ̀kọ́ jáde tí ó sì ṣàǹfààní fún wa nínú ìgbésí ayé wa zikru rahmati rabbika abdahu zakariya fún wa níro nípa ẹrú wa zakariya iznada rabbahu a wa látàrí ká lè máa gbọ́ torí ìtàn máa wù yẹn gbọ́ tí ẹ bá ń gbọ́ tẹ̀ inú yìí máa dùn pé à ah. ṣùgbọ́n àwọn ìtàn yẹn ní ẹ̀kọ́ nú in tó náà bá ti fẹ́ ká mú bẹ́ẹ̀ náà ní wípé ìdìnnádá rọ́bàwò nìdá àǹkọ̀fìyà nígbà tí ànábì zakari tí ó tẹ̀wọ́ pé ọlọ́run bá ó pè é ní pípé kọ̀fìyà pípé tí ó lọlẹ̀ kódà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ náà lọ́hùn kò lè gbọ́n tí ń sọ ah àwọn olùmọ̀ wá ní pé ẹja farabalẹ̀ o ìdínádá rọ́bàhú nìdá anhọ̀fíyá kí ló fàtà nàbí Zakariya tó fi ṣe pípè yẹn ní bòńkẹ́lẹ́ tó fi jẹ́ wípé kò kígbe kí gbogbo aráyé gbọ́n tó fẹ́ pè ọ́ nítorí ẹ̀ wọ́n ní in tó fà pọ̀ nínú rẹ̀ òun náà ní wípé anabi Zakariya ti dàgbà kò sì bímọ ó wá fẹ́ bẹ̀ náà ọba torí wípé nínú sọ́rọ̀tù Ali Imran ó ti rí èèmọ̀ ńlá kan èèmọ̀ tó sì rí yẹn ó rí látara Maryam ni a ti mọ̀ wípé ànábì Zakariya ó ní alágbàtọ́ fún Maryam alayhi salam olótọ́jú ẹ̀ ṣùgbọ́n nígbàkigbà tí Ànábì Zakariya bá wá dọ́dọ̀ ẹ̀ wajada indaha rizqa yóò wá bá oúnjẹ arzikí lóríṣiríṣi lọ́dọ̀ Maryam anna laki hadha níbo ló ti máa rí gbogbo eléyìí ó tún wá jẹ́ wípé àwọn mọ̀fẹ́sìrún wọ́n sàlàyé wípé àwọn oúnjẹ tí ima wà lọ́dọ̀ Maryam àwọn oúnjẹ tí èyí sàtìkò rẹ̀ ni bí lápòjúwe kí ẹ̀ lọ rí kaṣú lásìkò lásìkò ah, kò pọ́síbù kí yẹn rí mọ́ngò lásìkò ọyẹ́ ìyẹn náà pọ́síbù irú àwọn nǹkan wọ̀nyẹn ní anabi Zakariya máa ń rí lọ́dọ̀ rẹ̀ ó wá wò pé n tó fi mú kí nígbà tá anabi tí Mariam ṣé anabi ni Mariam kìí sá anabi torí wípé nínú májẹ̀mú ìjẹ́ anabi ìníkéèyàn jọkùnrin. anna alaki hada قالت هو من عند الله أتدلون بني إن الله يرزق من يشاء بغير حساب هنالك هنالك àwọn olùmọ́ ní nínú àwọn ìgbìmọ̀ tí ń bẹnu Kùránì ni ẹ torí pé hunalik zọ́rfù ni zọ́rfù kí ni túnmọ̀ zọ́rfù zọ́rfù pín sí méjì zọ́rfù zaman wà àti zọ́rfù makan hunalika da'a zakariya rabbahu níbẹ̀ náà láàyè yẹn náà tí ìtí ń bi Mariam léèrè tí ń dalò yẹn níbẹ̀ yẹn náà ní ti ń bẹ̀lọ̀ wípé ìwọ náà bá fún èmi náà lọ́mọ nítorí mú kí Mariam máa jẹ oúnjẹ tí èsì àsìkò rẹ̀ tó ti ń jẹ wípé ìwọ náà ló ń rọ̀ lọ́rọ̀ ajẹ́ wípé o lè rọ èmi náà o lè fẹ́ èmi náà lọ́mọ nígbà tí mo ti dàgbà báyìí hunalika àkọ́kọ́ hunalika ó tún wá zaman wípé lásìkò yẹn náà la lànàbí Zakariya ní bẹ̀lọ̀ fún ọmọ دعا زكريا ربه ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا àwọn mufasirun wọ́n ní tó fà tó fi jẹ́ kọ̀fíyá tó fi jẹ́ bòǹkẹ́lẹ́ ni wípé àti gbọ́ torí wípé ẹni tó bá gba ọ̀dọ̀ ànábì Zakariya kọjá lásìkò yẹn torí pé bàbá àgbàlagbà ni gbogbo orun rẹ̀ ló ti funfun kí wọ́n bẹ̀lọ̀ fún ọmọ yóò mọ̀ wípé bàbá yìí ò mọ̀ tó kàn ó torí pé tó bá mọ tó kàn mọ́sálásí wọn wà tí wọ́n sì mọ bẹ́lọ̀ títí tí kò fìdé wọ́n ní tó bá níyẹ tó fi sí ní bòǹgẹ́lẹ́ ìdínádá rọ́bà hó nìdá án kọ̀bíyá pé kìí káwọn èèyàn mọ́gbọ́n tí mo fẹ́ sọ yóò wọ́lọ́n dákùn fún mi lọ́mọ wọ́n ní ìyẹn jẹ́ rí ní aláwọ̀kọ́ àwọn apá kan ní in tó fà á ni wípé ọlọ́run ọba ló mọ tí ń bẹ nà ọkàn ya'lamu kha'inatal a'yun ọlọ́run ọba sọ wípé ya'lamu kha'inatal a'yun kí ni ìtumọ̀ kha'inatal a'yun tí ẹ bá rọra mọ́jú báyìí ìtumọ̀ kha'inatal a'yun nìyẹn ẹni tí ń kọjá lọ ó mọ́jú sí ó ń tún kò rí ọ ṣùgbọ́n ọlọ́run ọba ti rí ọ يعلم خائنة الأعين وما تخفي الصدور أتنتين بين وكا أني دوبا أنتم منتين بين وكا سنيوني بونتين ينصني بونكالي wọ́n ní tó fà á nìyẹn tán nàbí Zakariya fi bẹ́lọ̀ ní bòkẹ́rẹ́ pàápàá jùlọ ọlọ́run bá tún sọ nínú suratu Al-Baqara ọlọ́run bá sọ wípé wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata wọ́n ní ọlọ́run bò sọ wípé faqul lahum inni qarib ọlọ́run bá ní fa inni qarib tẹ́wọ̀n wípé wọ́n béèrè nípa rẹ̀ ní nípa ọlọ́run ọlọ́run bá sọ wípé fa inni kò sọ wípé sọ fún wọn wípé mo súnmọ́ wọn bàlágọ̀ yìí in tí túmọ̀ sí ní wípé àtọ́nà ọba súnmọ́ wájú bá àti lérò lọ fa inni qarib ujibu da'wata da'i idha da'ani anábìsàkiri àwọn abẹ́lọ́n níbò ń kẹ́lẹ́ kí ló wá sọ فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب فهب لي من لدنك وليا àwọn olùmọ̀ ní pé kí ni ìtumọ̀ wàlíyà fún mi ní wàlíyù látọ̀dọ̀ ọwọ́ ẹ̀kọ́ ń bẹ ń bí fún wa gbogbo gbàtà bá fẹ́ bẹ́lọ̀ lóòótọ́ ìyẹn ń fẹ́ ọmọ ìyẹn ń fẹ́ láti fẹ́ obìnrin tó dáa láti fẹ́ bìnrin mo fẹ́ fẹ́yàwó lápèjúwe mo fẹ́ bímọ mo fẹ́ ṣègbà mo fẹ́ ṣàwò ó yẹ kí èèyàn mọ yan kéde pé wọ́n náà dákun fún mi lọ́mọ lásán kí èèyàn ṣàdúrà torí pé oríṣiríṣi ní bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala anabi zakariya wá yẹn àdúrà yẹn dáadáa ó ní fahabili mílẹ̀dúnkà wàlíyá wọ́n ní kí ni ìtumọ̀ wàlíyá alwali wàlí níbẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ náà ni alọ́sùbà fahabili mílẹ̀dúnkà wàlíyá wọ́n ní ẹni tó ṣe wípé yóò jọyàn tán yóò jẹ́ ẹni ọlọ́ọ̀bá sọ nípa ara rẹ̀ wípé Allahu waliyyul ladina amanu yukhrijuhum mina dhulumati ila nur ọlọ́run bá ní ẹni àwọn olùgbàgbọ́ òdodo yukhrijuhum ìmọ̀ yọ wọn láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ẹni tó wà fún mi yìí ọmọ tó fún mi yìí yaritu ni wa yaritu min ali Yaqub yóò jogún mi yóò tún wá jogún nínú àwọn aráalé Yaqub àwọn mufassirun wọ́n ní kí ni túnmọ̀ almirọ́tù tó wà ń bí báyìí yàrítù ní ọmọ tí ó jogún mi tí ó tún wá jogún àwọn ará lè Yakub a sì mọ̀ wípé àwọn ànábì ọlọ́ọ̀ba wọn ò kí ń jogún wọn àwọn ànábì ọlọ́ọ̀ba tẹ́ wọn ò kí ń jogún wọn anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé nahnu ma'ashara al-anbiya la nura nahnu ma'ashara al-anbiya la nura yarithuni wa yarithu min ali ya'qub kí ni tí anábì Zakariya tí ń bẹ kí ọmọ tó wọ́n bí kó jogún látọ̀dọ̀ òun sówó rẹ̀ ni àwọn olùmọ́ní kìí sówó rẹ̀ kí ló fà á ní wípé a ti sọ sáájú wípé anabi zakariya najjaran kápẹ́ntà ni owó mi lò láàrò wípé kápẹ́ntà lè tùjọ láyé gan kìí ṣe wípé owó yẹn iná ẹ̀ ló pọ̀ lọ́dọ̀ anabi zakariya tí wọ́n ń bẹ̀rù wípé tóun bá lọ tán yóò kàn ṣòfò ni òun lọ́mọláyé ta ní òjògùn ẹ̀ kìí sí tí ó fà ti fi ń bẹ̀lọ̀ fún ọmọ nìyẹn o miros yẹrí tù ní kí èyàn jogún kan ní jẹ́bẹ̀ kí náà ni Ànábì Zakariya ń fẹ́ kí ọmọ tó wọn ó bí ó jogún ibi tí ìbéèrè wà nìyẹn àwọn olùmọ̀ ti fi ìmọ̀ hàn ara wọn nípa eléyìí báyìí apá kan nú wọn wọ́n sọ̀rọ̀ ta kọ́ sọ yìí wípé owó zakariya ó ń bẹ̀rù wípé tóun bá lọ tán kò sẹ́ni tí ó tí ó sàǹfààní látara rẹ̀ ń bẹ lọ́n fún ọmọ apá kan ní kìí sowó torí pé ànábì zakariya kápẹ́ntà ni ànábì náà ló sọ bẹ́ẹ̀ fún wa ó ní amali yadayhi yìí máa jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ a sì mọ̀ wípé rú àwọn ni sáà fi máa gbẹ̀mí ró ni kìí yẹn máa fi tó ìyẹn jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé anabi zakariya ń fẹ́ kí ọmọ tó ń bí yẹn kó náà tún jẹ́ anabi kó tún jẹ́ anabi kó tún wá jólúmọ̀ kí ló fà á anabi sọ sallallahu alayhi wa sallam wípé nahnu ma'shara al-anbiya la nura sẹ́ra wa anabi ọlọ́ọ̀ba wọn ò kí ń jogun wa àwọn náà mọ̀ nípa ìtàn eléyìí ti hadith tó wá nípa pé annabi muhammad sallallahu alaihi wasallam ó pe fatima kalẹ̀ wípé ya fatimata binta muhammadin sallallahu alaihi wasallam salini ma shi la ughni anki min allahi shay'a a ti mọ̀ wípé annabi fẹ́ràn fatima púpọ̀ ibi láti mọ̀ pé ó fẹ́ràn rẹ̀ dáadáa ó pe Fátímà nígbàtí ó kù díẹ̀ tánàbí ó papòdà ó wá pè sọ́dọ̀ láàrin gbogbo àwọn ìyàwó rẹ̀ ó sọ̀rọ̀ kan sí létí Fátímà bú sẹ́kún ó tún ti sáà anábì tún sọ̀rọ̀ míì sí létí ó bú ẹ̀rìn àwọn ìyàwó wọ́n wò pé kí ah. ní ṣẹlẹ̀ Àìṣà ni Àìṣà kò jẹ́ ẹ̀rí ti ẹ̀rù nígbà tó ọkọ̀ bú ẹkún yẹn ni Aisha ń bilé rẹ̀ báwọn anábì tún sọ̀rọ̀ mi fún ó bú ẹ̀rìn Aisha wa ni wípé lam ara hazanan lam ara farahan aqraba min huzn lam ara hazanan farahan láyé láti jọ́ tí bí mi tó fi dòní ìyìn tí ìríbi tí ìbànújẹ́ tó ti súnmọ́ ìdùnnú fún yẹ̀rí tó eléyìí tó tẹ̀lẹ̀ lónìí torí pé ní ìsinmi ìsin náà ní sunkún àìpẹ́ lẹ́yìn rẹ̀ náà ni ìtún rẹ̀ ní padà èèmọ̀lélé yóò ní ìrírú ẹ̀rí láyé nígbàtí Aisha tó bí Fatima lérè kí lánàbì sọ kan ó ní ma kuntu li ufshiya sirra rasulillahi sallallahu alaihi wasallam èmi èyí sẹni tí ó tù á sí rí ànàbì láíláí ìgbà tán nàbí wa papòdà tán tí bá nàbí ti lọ Aisha tún wá lọ bá Fatima ẹ má bínú torí pé lọ́jọ́ kan wà tí ànábì bá yín sọ̀rọ̀ kan mo kọ́ rí pé ẹ̀sùnkún ẹ̀sùnkún yẹn tó kán gan lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ sì padà rẹ́rìn kí ló ṣẹlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ ní wípé ànábì sallallahu alaihi wasallam nígbà àkọ́kọ́ yẹn ó ní àǹtí a wlu a lu bá iti Iwọ ni akọkọ ara le mi ti ọkọkọ wa ba bami. N'igba akọkọ, internavi sọfụ n'ewipen. Mo ti ri wipe aarọ eyi na ni ịn ba lọ. mo wa lori eyi ịn dide ịntị ịnsi ba lọ na n'iyen. Ọrọ si iro dundunlele abiru o banujẹ? O banujẹ ni? ẹni tó bá sì sọ ìró ìbànújẹ́gún kí náà ni ó ṣe yóò sunkún kódà tí yẹn bá rẹ́ ni wọ́n sọ pé kí ni ò ṣe yẹn gbádùn dáadáa Fátímà bú ẹkún anábì tí wọ́n sọ̀rọ̀ kan fún ọ̀rọ̀ yìí náà tí ìbá ti wípé Fátímà bá jẹ́ ní ire ká nírú àwa tá láyé lónìí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ ni ẹkún náà ni ó tuntun ni ó tún padà sọkún yẹn náà ni torí wípé anábì tún sọ fún wípé wà áǹtì wà áǹtì awúwálù ahìlì bẹ́ẹ̀ ti láhìkan bí ìwọ ní àkọ́kọ́ ara ilé mi tí ó kọ́kọ́ wá bá mi ṣé ìròdùnú náà lélẹ́yìn pé àti gbogbo àwọn ìyàwó tó ń wo yìí mẹ́tẹ̀ẹ̀sán tánàbí fi ilẹ̀ láyé àtàwọn ará ilé rẹ̀ míì eh, Ja'far ibn Abi Talib ni ọ̀pọ̀pọ̀ kú nínú gbogbo wọn ṣé ṣùgbọ́n tó bá ti wípé ìwà yíwa yìí ni ìyẹn òsùnkún ni o ẹkún tó kan ju aláwọ̀kọ́ lọ ṣùgbọ́n Fatima bu obu fẹ́rin anábì fẹ́ràn rẹ̀ pọ̀ kódà àwọn olùmọ́sọ wípé sẹ́mu pé gbogbo àwọn ọmọ rẹ̀ ti papòdà lójú ayé rẹ̀ gbogbo òfin àwọn ọmọ yẹn anábì wá dájọ́ lórí Fatima nìkan bó ṣe wá nífẹ̀ẹ́ rẹ̀ tó yìí anábì wá pè kalẹ̀ wípé ya Fatimata binta Muhammadin sallallahu alaihi wasallam ìrẹ Fatima ìrẹ ọmọ mi sẹ̀lí ní mìmálì màṣí yá tètè mọ́ bí mílèrè nínú dúkìá mi in tó bá wù ọ́ àti anábì ò sọ fún wípé tóun bá lọ tán fátìmù ní lè jogún òun kò sọ bẹ́ẹ̀ fún ó kàn ti sọ fún náà ni pé kó tètè máa béèrè torí wípé láòrùnì àǹkì mí nàlọ́ ìṣẹ́ ya tó bá dálùkì yámà kò sí nǹkankan Fátímà lọ bá Abubakar a ti mọ̀ wípé Abubakar radiyallahu anhu òun ní khalifa àkọ́kọ́ fáwọn mùsùlùmí ẹ wá fún mi nínú dúkìá bàbá mi èmi náà kọ́ ni ṣe ti mọ̀ wípé nínú àwọn ashabul fard nínú ìmọ̀ pínpín àwọn tó ṣe wípé ọ̀ràn yẹn ni wọ́n gbọ́dọ̀ jogún náà ni nínú wọn ni ọmọ wà nínú wọn ni ìyàwó wà kódà ẹnìkan wà tá ń pè ní alkalala kébọ̀lọ̀ wa sọ ní súrọ́tù nìta ó ní wípé yastaftunaka kulillahu yuftikum fil kalala man huwa alkalala alkalala ó náà ni èèyàn tí ó kú tí ò fi ọmọ lẹ́sàáyé tí ò ti fi bàbá lẹ́sàáyé irú ẹni bẹ́ẹ̀ wọ́n ń pè ní alkalala Ànábì sallallahu alaihi wasallam kèése kalala torí wípé ó fi ọmọ lẹ́sàáyé ó fi àwọn ìyàwó sílẹ̀ sáyé Fatima wá ń bi Abubakar pé òwá fún mi nínú dúkìá bàbá mi eléyìí tó jẹ́ pin mi nínú ogún rẹ̀ Abubakar òun ló ti nímọ̀ jù nínú àwọn sàhábà Abubakar wa ni èmi mà ti gbọ́ rí o sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ó ní nahnu ma'ashara al-anbiya la àwa nẹ́bí ọlọ́ọ̀bá wọn ò kí ń jogún wa o hey èèmọ̀ àti wípé in tí ó mú agbáyà yíye dáadáa yẹ̀rí tù ní ṣebí Zakariya ànábì ọlọ́run bá ní wọ̀yẹ́rí tù mí áàlì Yakub ọmọ tí ó fẹ́ bí kí wọ́n ń bẹ́lọ̀ wípé kó náà jogún nínú dúkìá nínú ọlá tí ń bẹ fún àwọn ará ilé ànábì Yakub bóò ni ànábì Zakariya jẹ́ sí ànábì Yakub ànábì Zakariya àrọ́mọdọ́mọ ànábì Yakub ni àrọ́mọdọ́mọta ni ànábì Yakub ní wọ́n ń bẹ lọ́n fún eléyìí báyìí a jẹ́ wípé a ti rí báyìí wípé kìí ṣe owó rẹ̀ ní ń fẹ́ kí ọmọ yẹn wá jogún o nǹkan míì ni in tí ó sì fi hàn wá wípé bẹ́ẹ̀ náà ni ويرث من آل يعقوب واجعله ربي رضيا ìwọ Ọlọ́run bá dákun واجعله ربي رضيا kò tẹ́ mọ́ sórí wípé fún mi lọ́mọ lásán ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún wa wípé gbogbo gbàdá wa fẹ́ bẹ̀ náà ká mọ̀ yán wọn náà dákun jẹ́ ń pààtì jẹ́ ń pààtì kó jẹ́ pé mi ni màá gba fọ́ọ̀sì ìyẹn ti yán dáadáa ju pé jẹ́ ń pààtì lásán lọ torí pé ó lè padà jẹ́ nọmba fáìfù nínú àwọn fọ́ọ̀tì wọ́n sọ̀tọ̀ kó pààtì yẹ́rìsùn ni wọ́n yẹ́rìsùn mi ní àlìyàkó wọ́n jẹ́ àlùhùn rọ́bì rọ̀dìyà ìwọ náà sẹ́mọ̀ ní tí wọ́n ń lo gbólóhùn rọ́bì kí la mọ̀ ń pa gbólóhùn yẹn kí mọ́ jẹ́ kàdúrà tètè gbà waj'alhu rabbi radiya kí ni ìtumọ̀ radiya àwọn mufassirun wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé jẹ́ ó jẹ́ ni tó nífẹ̀ẹ́ sí ọmọ tí mi fẹ́ bí sáyé yìí dákùnmọ́jọ yọmọkọ́mọ jójọmọ dáadáa ọmọ tí ìwọ náà bá tó nífẹ̀ẹ́ sí ìyẹn jẹ́ ení wọ́n ní nínú ìtumọ̀ rẹ̀ ní wípé ij'alhu rabbi radiya jó jẹ́ pé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa anẹ́bì Zakariya ń fẹ́ kí ọmọdé yìí ọmọ tó wọn òbí sáyé yìí kó já nìnábì káwọn èèyàn tún wá nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ńbẹ̀ tí ẹ̀ bá fẹ́ jẹ́ olùpèpè lọ sójú ọ̀nà ọlọ́run ó sì pàtàkì kí èèyàn wá àti rí ìfẹ́ àwọn èèyàn anábì wa muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe hajjatul wada hajji ìdágbére rẹ̀ hajji kan ṣoṣo tá nàbì ṣe láyé náà ni tó wá bí wá lè rí ẹmì ló là nàbì ṣe hajji láyé ẹ̀ẹ̀kan náà ni anábì wa ó dúró lórí àpáta Arafat lọ́jọ́ náà lọ́n àwọn sọ̀hábà tó wà wájú rẹ̀ wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn hundred thousand sọ̀hábà. ẹ sì wá wò nígbà tá ànábì ó bẹ̀rẹ̀ dáwà yìí mùsùlùmí lèlò ló wà pẹ̀lú ẹ̀ fún ọ̀pọ̀ rárá ànábì yege nínú dáwà yìí ẹ wá sọ̀hábà tí ó gbẹ́ Islam gbogbo tó sì fi pèpè lọ́túnjọ́ ọ̀nà ọlọ́run ọba yìí kò ju twenty three years lọ bó lórí ó lo thirteen years nílùú Mẹ́kà ó ti padà lọ lo ten years nílùú Madina ó ti ten twenty three ó fi wá jẹ wípé Islam wá fọ́nká ó ń di gbogbo ibi tó dé láyé lónìí látàrí bá nàbì ti rí ọlọ́ọ̀bá wá sọ nípa nàbì muhammad sallallahu alaihi wasallam kí lọ́ọ̀bá sọ ó ní fabima rahmatin minallahi linta lahum ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر تيبا سيئان لا تدولون با لنت لهم إلو ما في رفوان wọ́n ní tànàbí sọ láti lẹ́n bá ń lọ sí bá ń rìn lọ àwọn ọmọ kéékèèké wọ́n mọ̀ fà lọ́wọ́ lọ́tún lósì ànábì ẹwà bí everybody ó sáfẹ́ kí ànábì wá sọ́dọ̀ ọ̀hún fàbímà rahmatin min Allah linta lahum tí ìbá ti àánú ọlọ́run bá ló mọ bí rọ walau kunta faddan ghalidal qalbi lanfaddu min ká ní o bá lọ lé wá jẹ́ nìkan tó lé ní ghalidal lẹ́nfọ́gbò min haúlì wọ́n ti sákò lọ́dọ̀ rẹ̀ anẹ́bí ọlọ́ọ̀bá anẹ́bí táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni iná ni ó fa hassan ibn thabi rahimahullah radiyallahu anhu ó jẹ́ sọ̀hábà akéwì fánàbí ومثلك لم تر قط وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب فكأنك قد خلقت كما تشاء wọ́n mi tìlú kẹlẹ́ mi ta ọkọ̀ tó àyìn ní ànábì èèmọ̀ ni ó ìrírò ẹ̀rí láyé lẹ́m tọrọ kọ́tù àìní wọ ajmalu minka lẹ́m tẹ́lìdì nìsáàù ẹni tó tẹ́ wá dá jọlọ ẹni tó rẹwà jọlọ kò sóbì nǹkan tó ti irú èèyàn kan ni ànábì jẹ́ tí yóò bá tí òun fi gbogbo ọjọ́ ayé bá gbé ìyàn sí ní ràlẹ̀ èébù kán lára rẹ̀ bá nàbí ọlọ́run bá ti rí ní ẹ̀ sallallahu alaihi wa sallam ìlú àwọn èèyàn tẹ́wọ́ gbadáwà yẹn lọ́wọ́ ẹ̀ anábì zakariya náà wá ń bẹ lọ́n wípé waj'alhu rabbi radiya waj'alhu sí lẹ́ni tó ṣe wípé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí àǹfààní ń bẹ ń bẹ fún ní nínú dáwà àdàbí òsán àǹfààní fún bẹ́ẹ̀ àǹfààní ń bẹ fún torí wípé ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ nìyẹn máa fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ ọlọ́ba wa dá nàbí Zakariya lò áyà ti ń jẹ́rìí sí àwọn torí pé Al-Qur'ani ń sàlàyé ara ẹ̀ ni Al-Qur'ani ń Ali Imran ọlọ́ọ̀bá sọ wípé nínú àlàyé rẹ̀ àti ń هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء نبيه sánàbí Zakariya ti rí Maryam alayhi salam tọ́lọ̀ bá rọ̀ lọ́rọ̀ pẹ̀lú gbogbo àwọn tí ń rọ̀ lọ́rọ̀ pẹ̀lú èyí dàá zakariya rabbahu anábì zakariya ó tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba pé kó náà ní ọmọ ọlọ́bàá tẹ̀síwájú ó ní فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى أن الله يبشرك بيحيى على قنية مصدقا بكلمة من الله ألا كجي وسيدا وحقا نصورا ونبيا من الصالحين nǹkan márùn-ún lọ́lọ́ba ló fà nẹ́bì Zakariya látàrí àdúrà tó ṣe yìí wọ̀húwà kọ́ ìmú nígbàwó ní màláìkà wá bá nẹ́bì Zakariya nígbà tó wà lórí ìnàró nínú sọ́lá wọ̀húwà kọ́ ìmú yusalli fil mihrab ń ṣe sọ́láàtì lọ́wọ́ ni ní ààyè tí wọ́n ti máa ṣe sọ́láàtì yẹn náà ni ìbéèrè tí ó wà jáde ń bí ni wípé kí ló fà á tó fi jẹ́ wípé ńgbà tánàbí Zakariya tó wà lórí ìnàró tẹ́bí tàbá kúrò láti rùkúr ta dúró padà ní a wà lórí ìnàró àbígbà ó tún ni lórí sọ́lá ìgbà tí a bá wà ní sujud ta dúró ta fẹ́ siraka tó tẹ̀lé ilé ìta parí tí gbígbà yẹn náà la máa wà lórí ìdúró nínú sọ́lá ìgbà yẹn ni màláìkà wá bá nàbí Zakariya kí ló dé tí ó jẹ́ ìgbàtà nẹ́bí Zakariya wà ń sojúd tó wà ní ìforíkanlẹ̀ tí bá ti mọ́ láti ń bẹ fún ìforíkanlẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní aqrabu ma yakunu al-abdu min rabbihi wa nínú sọ̀lá dèyàn torí wípé ìdí abájọ ni wípé gbogbo oríkì ara tó jẹ́ ọba ẹ̀yà ara iná ni a ti fi kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala láti iwájú orí wa pẹ̀lú imú bákan náà ẹ̀ ṣebí ọpọlọ náà sì ni in tí ó ga jù lára kọ́lọ̀ ọba kó mọ́ fi sí fún wa bákanáà ọwọ́ méjèèjì ó wà nílẹ̀lẹ̀ bákanáà eh, orúnkún méjèèjì àti ẹsẹ̀ méjèèjì àwọn ẹ̀yà ara tó ga náà nìyẹn kí ló tí màláìkò wà bá nẹ́bí Zakariya nígbà tó wà ní sujud tó fi jẹ́ wípé ńgbà tí ó wà lórí ìnàró ó là nẹ́bí ẹni màláìkà wà bá dáhùn sí yìí àwọn olùmọ̀ ní pé ìdáhùn sí béèrè yìí ó ní wípé Ànábì Zakariya alayhi salatu wassalam ń ṣe ló ṣàdúrà yìí nígbà tó wà ní sujud ìgbà wo ló ṣàdúrà yìí ìgbà tó wà ní sujud ló ṣàdúrà yìí fanadatul malaika fa tó wà ń bẹ yẹn wọ́n máa pè ní fáwù tààkìb fáwù àtààkìb fáà pé lẹ́yìn tí ìta àkọ́kọ́ sọ yẹn tó tẹ̀lẹ̀ tán lẹ́yìn tí ó parí iná ni ta ń tún sọ yìí ló tó wáyé o fà ó yàtọ̀ sí wà wáwù yí má túmọ̀ sí pé bákan náà ni méjèèjì wàlfẹ́jìrí wà layalin ashr ìbúra náà ni méjèèjì ṣùgbọ́n tọ́nà bàbá sọ wípé fà fà náà dẹ́tù àti wípé a ti pa nǹkankan rẹ́ tààtọ́ iná ni wípé ìgbà tí ànábì Zakariya tí ó bẹ̀lọ́n rúkú sùjúdù lọ́wọ́ àtó fi bẹ̀lọ́n ọlọ́ọ̀bá wá dá lóhùn níbi tí ń dìde tàìdìde ó ti sùjúdù yẹn tán ń sàdá wípé Rabbi habni min ladunka waliya يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا آية سورة آل عمران وفي عويقه ìgbà tó wà lórí ìnàró ni nínú sọ́lá ó ti sàdúwà yẹn nígbàwo nígbà tó wà ní sujud ọlọ́ọ̀bá dàlú lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí ń dìde eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa wípé tàbáfẹ́ bẹ́lọ̀ nínú àwọn ààyè lè tó yẹ ká mọ́ fi àwọn àdúwà wá sí tí ó fi yára tètè gbà òun náà ní gbà tàbá wà ní pẹ̀lú hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam tó fi ọ̀rọ̀ rí tó fi rinlẹ̀ wípé ìgbà tá a súnmọ́ ọlọ́run bá jù òun náà ni ọlọ́run bá wulẹ̀ ti sọ fún wa wípé a súnmọ́ òun tẹ́lẹ̀ a jẹ́ wípé ìsúnmọ́ وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين نتسي واجو ننصات مريم الله ما سويفي يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا ìrẹ́ Zakariya a ń fún ọ ní ròdùnú wípé ó bímọ kan orúkọ rẹ̀ ní Zakariya orúkọ rẹ̀ ní kíni o Zakariya wa sayyidan wa hasuran ونبيا من الصالحين أبي إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا àwọn olùmọ̀ ní wípé sẹ́mọ̀ wípé àdúrà àkọ́kọ́ tó sì ní wípé fàhábìlì mílẹ̀dúnká wàlíyà fún mi ní wàlíyù kan látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó fẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ha ẹ̀ tabaníkà tu ó mú ìtumọ̀ tó pọ̀ dání àwa sọ wípé ní tó fẹsẹ̀ rinlẹ̀ jù ní wípé nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa tafsir ni wípé intanet nàbí Zakaria ń bẹ lọ́wọ́ bá fún nígbà pàápàá jùlọ ńgbà tó sọ wípé ẹni tí ó tún ẹni ọmọ tó ń bẹ lọ́wọ́ fún yìí ọmọ tí ó jogún òun ni yàrí tò ní àwa sàlàyé wípé kìí sowó iná ìlànà bí Zakaria ń fẹ́ kí ọmọ ìyẹn wá jogún bí èbá ṣe ìjà nẹ́bì àti ìmọ̀ eléyìí tọ́nà bá fún un tó bá rí bẹ́ẹ̀ yarithuni wa yarith ah, inna nubashiruka bi ghulamin ismuhu Yahya lam naj'al lahu min qablu samiyya à ń fún ọ ní ròdùnú pé wà nábì Zakariya ó bí màkà ọlọ́ọ̀bá wa fún lókọ ṣáájú wọn tó bí ókọ rẹ̀ ní Zakariya eh, ókọ rẹ̀ ní Yahya lam naj'al lahu min qablu samiyya kódà wọ́n lọ́ọ̀bá àfún ẹnìkankan ní ròókọ̀ yẹn rí ṣáájú ìyẹn jẹ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ títù àsàmíyá ní apákan nínú àwọn mufassirun lam naj'al lahu min qablu samiyya wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ẹni tó jọ ọmọ tí a fẹ́ bí kò sírò ọmọ rẹ̀ nínú àwọn ọmọ tó ti ń bí láyé wọ́n ní kílẹ̀ rí wọ́n ní táwọn rí ni ọ̀rọ̀ náà bá tó sọ wípé قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى من آيامي هل تعلم له سميا ọlọ́run bá sọ wípé olúwa ẹlẹ́dàá rẹ̀ yìí hal ta'lamu lahu samiyya ìtumọ̀ ara sàmíyá níbẹ̀yẹn ni wípé ǹjẹ́ o wá mẹ́lòmíì tí ó jọ ọlọ́run ọba ẹlẹ́dà rẹ̀ bí wọ́n ní ibẹ̀ yẹn làwọn ti gbọ́ yí wípé ìtọ́lọ̀ bá sọ nínú sórọ́tù Maryam níbi wípé lam naj'al lahu min qablu samiyya wípé ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ẹni tí ó jọ irú ọmọ tí ó bí ìtàpẹ̀ ní Yahya yìí ṣé bẹ́ẹ̀ náà ló wáyé àbíbẹ̀kọ̀ bẹ́ẹ̀ lórí o torí wípé ah, hadith wa wípé anabi yahya anabi yahya alayhi salatu wassalam òun náà ni ẹnìkan ṣoṣo tí ó wà lálùkìyàmà ṣùgbọ́n ẹnu kún hadith yẹn apá kan ní kò fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n hadith yẹn wá wípé anabi yahya ó lẹ́nìkan ṣoṣo tí ó wà lálùkìyàmà tí ò ní ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn pẹ́nìkan wà lálùkìyàmà kò tiẹ̀ ní lẹ́ṣẹ̀ kankan lọ́rùn tálẹ̀ ní oúnjẹ anabi yahya ni ó jẹ́ kìí ṣe tó ń túmọ̀ sí ni wípé anabi yahya nìkan ni ò ní tẹ̀síro a mọ̀ wípé lálùkìyàmà àwọn ẹrú wọn pín sọ́nà mẹ́ta minhum man yadkhuluna aljannata bighayri hisabin wala adab nínú àwọn ẹrú wa tí wọ́n wà aljanna láì ṣèṣirò kan láì láì jẹ̀yà kankan mélòó ni wọ́n wọ́n pọ̀ o kódà wọ́n èsì 70,000 lásán torí wípé hadithu ta mọ̀yán náà ni sánàbí wa muhammad sallallahu alaihi wasallam tó sì sọ wípé wa minhum sab'una alfin yadkhuluna aljannata bi ghayri hisabin wala adab nígbàtí wọ́n fi àwọn ànábì hàn ànábì nígbàtí tó ṣe ìrìn àjò rẹ̀ tó ṣe lọ sí sánmà ànábì wa ni wọ́n fi àwọn nǹkan mo èèmọ̀ nínú ìrìn tí mo ṣe yìí mo rá ànábì mi èèyàn kan tuntun ló gbà fún mo rí mi àwọn bídúrù bídúrù wà láàrin mẹ́ta sí mẹ́wàá iná làwọn èèyàn tí wọ́n gbà fún nínú wọn wà tí wọ́n pọ̀ mo bá rí ìsàdédé mo bá rá àwọn kan ànábì ni pẹ̀lú àwọn ìjọ rẹ̀ àwọn ìjọ rẹ̀ mọ́pọ̀ gan o inú wọn wá dùn wípé à èmi náà nìyẹn wọ́n ní ìrọ́kọ́ o torí wípé ẹni tó ń gbò yẹn náà lànẹ́bì Mùsá àwọn èèyàn tó gbà fún náà pọ̀ o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n wá padà wá bí àwọn mìíràn hàn wọn hàn òun àwọn náà pọ̀ wà minhum sab'una alfin 70,000 wà nù wọn wọ́n padà wà jẹ́nà láì ṣèṣirò láì jẹyà àwọn wọ̀nyẹn 70,000 ni wọ́n ṣùgbọ́n sí 70,000 péré ni wọ́n ni alal afah ó náà ni wípé anábì padà ń bẹ̀ lọ́n pé alúmọ̀mí pọ̀ tó bá ń ka hadith yẹn fún wa láyé lónìí a máa rò wípé ẹmọ òwúlẹ̀ já dáhùn torí pé àwọn sọ̀hábà ni ó ti kó 70,000 yẹn tí bá tàlàyé wípé lẹ́ẹ̀kan gbàtà níbi Muhammad sallallahu alaihi wasallam tó ṣe hajjatu wada rẹ̀ hajji kan tó tó ṣe láyé tọ́nà bá fi mú sọ́dọ̀ ni àwọn sàhábà tó wà wájú rẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́m wọ́n tó 100,000 tẹ́mù pé táwọn kọ́rò ní pé 70,000 yẹn sàhábà lásán ṣé àwa ta ti ya kàtà láyé lónìí kò lè jẹ́ ọ̀kan nínú wa ní tá àmọ́ rò nìyẹn ṣùgbọ́n ànábì padà ń bẹ lọ́hùn pé dákun bá mi ṣe àlékún bá mi ṣàlékún ọlọ́run bá padà wá gba àdúrà yẹn wípé lèkólè lèkólè alfin alfin alfun gbogbo one thousand one thousand mí ni gbogbo one thousand àti wípé seventy thousand lọ́nà seventy thousand ni wọ́n padà jẹ gẹ́ bí àlàyé táwọn olùmọ̀ sápá kan ni wọ́n ṣe tó bá rí bẹ́ẹ̀ ó wà nínú àwọn tí wọ́n wà aljanna bighayri hisabin wala adab ó wà nínú wọn alladhina yadkhuluna aljannata bilhisab bilhisab ṣùgbọ́n á sì ti ro ti wọn ní fúfúyẹ́ fún wọn ìyẹn náà là ń pè ní al-'arḍ ọlọ́run bá sọ nípa eléyìí fa amma man utiya kitabahu biyaminihi fa sawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi ní ìwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún fa amma man utiya kí lọ́nà bá sọ fasawfa yuhasabu hisaban yasira á ṣe ìṣirò fún ìṣirò tí yóò rọrùn ó dàbí kí èèyàn máa retí ìdánwò ni wọ́n sì ti halẹ̀ fún olùkọ́ yẹn ti halẹ̀ fún yẹn wípé ìdánwò yẹn yóò mú kẹmọ ẹni tí ó bá ti wá halẹ̀ nígbàtí àwọn padà rí ìdánwò yẹn wọ́n kàn sọ fún yẹn náà ni wípé kí náà ni ìdájọ́ tó rọ̀ mọ́ rírósù ṣé tabarósù sí ṣàbán nígbàtí abárósù ṣé iná láti síyàmù ni àbí nígbàtí àbárí á fi ọjọ́ kan kún oṣù ṣe àwọn ti sáńsà fún wa فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا wọ́n sì ìṣirò tó rọrùn fún wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́ọ̀bá ti ti hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ nílẹ̀ anabi sọ wípé man nuqisha al-hisaba udhib man nuqisha al-hisaba udhib ẹnikẹ́ni tí ọlọ́ọ̀bá bá ti munaqasha ìṣirò lálkìyàmà yóò jẹ kí ni ìtumọ̀ rẹ̀ tí wọ́n náà ló ti léyìí a sì mọ̀ wípé kò sí rọ́ lálkìyàmà ọ̀rọ̀ yẹn yóò mọ̀ pèsè jẹ́ náà ni wọ́n náà ló sílé wọ́n náà ló sílé láìdá láìdá láìdá man nuqisha al-hisaba udhib yóò jẹ́ nìyẹn kò sì sẹ́ni tí wọ́n ṣèrú ẹ̀fún àfi kí yà jẹ́ àwọn sọ wípé àwọn kan wà wọ́n sì fún wọn irú wá nìyẹn torí wípé tó bá lọ sọ nínú hadith tánàbí sọ nínú hadith yẹn ìyọ́ padà wọ́n ní anábì náà ló dáhùn ó ní fàdálíkà al-'ard fàdálíkà al-'ard ìtumọ̀ rẹ̀ ni wípé ìntà ń sọ nípa hisaban yasira ó náà ni pé ọlọ́run bó kàn fi hàn wọ́n láwọn ṣẹ́ dáadáa wọn síbí wọ́n wọ́n náà ah, àwọn tí wọ́n wọ aljanna nìyẹn pẹ̀lú tìrò àwọn ilé ìkẹta òun náà láti sọ yẹn alladhina yunaqashuna alhisab alladhina yunaqashuna alhisab dìbẹ́tì ńlá ni kí lọ́nà bá sọ nípa eléyìí ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́run bá sọ wípé كفري ووضع الكتاب ìwé yẹn kò sẹ́lòmíì tó kọ ìwé yẹn àfi èèyàn alára ìyẹn gangan náà nìyẹn kọ̀wé yẹn náà làwọn olùmọ̀ sọ wípé ká ti jẹ́jẹ́ o ìwé tí wọ́n fi hàn wá lálùkìyàmà àwọn náà láfọwọ́ ara wa kọ́ o tààlà ló kọ́ àwa gangan náà lákọ́ ọlọ́run bá ti sọ ń gba rẹ̀ idh yatalaqqa al-mutalaqqiyani 'ani al-yamini alimutarakiyan àwọn màláíkà méjì kan wà pàdé yìí àwọn ọmọ wẹ́rẹ́ wọn ò ní tí rí wọn ṣùgbọ́n tí ẹ bá ń bàlágà tàbí bàlágà báyìí yàtàlákọ́ alimutarakiyan àwọn olùpàdé ẹni méjì kan wà pàdé yìí ìgbà wo wọ́n kúrò wọn ò ní dẹ́yìn lẹ́yìn èèyàn wọ́n sàmọ̀ báyàn kí ibi tí ẹ bá ń lọ náà ni ó dìgbà tí ẹ bá tó fi ilé ayé sílẹ̀ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ìkánu wa yóò fi ẹgbẹ́ ọ̀tún yẹn yóò fi ṣe ìjókòó ìkejì ńkọ́ kódà àwọn oníjọ jókòó papọ̀ yóò padà wá jókòó sí ẹgbẹ́ àlàáfíà èèyàn ni o kí náà níṣẹ́ wọn máa yalfidu min qawlin illa ladayhi raqibun atid ẹni tó wà lọ́tún yẹn raqib ẹni tó wà ló sì ń kọ́ atid kò ìyìn onísọ̀rọ̀ kan jáde lẹ́nu àyàfi kó jẹ́ wípé ladayhi pẹ̀lú ẹ̀ rọ̀kíbù wà ń bẹ̀ àti ìdù náà wà ń bẹ̀ rọ̀kíbù màláìkà ni kí náà ní tẹ́rẹ̀ yóò mọ̀ kọsẹ̀ dáadáa lẹ̀ ó ṣe subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar tánà ní mọ́ kọ́ yín lẹ̀ rọ̀kìb ṣùgbọ́n wo orí ẹ̀bùrù ó ti sọ àwọn ọ̀rọ̀ ọbú lẹ́nu ta ní ó kọ́ yín lẹ̀ àti ìdù ní ọkọ̀ lẹ́ kí ló gbé wa lọ síbẹ̀ ó náà ni wípé nálùkìyàmà àwọn ìwé tí wọ́n fi hàn wá yẹn àwa náà la kọ́ ṣùgbọ́n kèfèrí ń tiẹ̀ fún àmọ́ ìwò pé máa lè hádàl kìtàbí la yughadiru saghiratan wala kabira ìwé mẹ́tíra wò lélẹ́yìn ìrírú ìwé ìláyé irú ìwé àbàmì wò lélẹ́yìn la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha àti kékeré nínú rẹ̀ àti nílá èyí tá a ti tá jálè ta gbé owó rẹ̀ eléyìí ta ti ta kidnap ọmọdé yẹn gbogbo ẹ̀ náà wọ́n sàkọ síbẹ̀ bámú kódà kò tiẹ̀ sí ká لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا وسوى بيت بامناني ولا يظلم ربك أحدا يقول أن تبوا بيل القيامة iná lọ́rọ̀ bá tó yígbé wa amma man utiya kitabahu bishimalihi wa amma man utiya kitabahu bishimalihi فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه طيب eléyìí báyìí ó fi hàn wá wípé lálùkìyàmà á pín mélòó ọ̀nà mẹ́ta ó wà nínú àwọn èèyàn wọ́n wà àlìjẹ́nà láì tèsírò ó wà nínú àwọn èèyàn wọ́n ó ṣe ìṣirò tí wọ́n ní fúfúyẹ́ àwọn èèyàn la mọ̀ sí alladhina yuhasabuna hisaban yasira tọ́nà bá sọ wípé fahamma debate ó sọ tí ẹ̀ èmi sọ tèmi mo tako irú náà ni ó wáyé fún wọn lálùkìyàmà kọ́lọ̀ bá kó mọ́ sí ti wà bẹ́ẹ̀ wọ́n ní tẹ́nìkan bá wá lálùkìyàmà tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn tani ìbájẹ́ kò bá jẹ́ Yahya alayhi salatu wassalam a jẹ́ wípé ìtumọ̀ ọ̀rọ̀ tánà ni bàbá ńlá wọn tó kọjẹ́rò ẹ̀ ànábì Yahya àwọn olùmọ̀ wọ́n ní um, Sàmíyà ìtumọ̀ kejì tó ní òun náà ni wípé kò sí aláfiwé rẹ̀ nínú wípé yóò wà lálùkìyàmọ̀ tí ẹ̀ òun ò tẹ̀ ní lẹ́sẹ̀ lọ́rùn ní tí ó tún wá tí ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó tún tẹ̀síwájú tó sọ wípé لم نجعل له من قبل سميا يا زكاء قال رب أنا يكون لي غلام قال يا ربي قال ربي أنا يكون لي غلام أول من يقول أنا ó yàtọ̀ sí kaifa ìrí olúwa lè dà mí rọ́bì àti igbó ìtumọ̀ rẹ̀ nìyẹn kì sí pé bóò ní ó kò sí sí kápé mo ti tún wà yìí níhùn bímọ kì í sì túmọ̀ rẹ̀ nìyẹn a ná lédè lágbáwá èdè ìyàlẹ́nu ni kì í sí pé annabi zakariya alayhi salatu wassalam ń pe ọ̀rọ̀ lọ́ọ̀bá ní rọ́ kìí ṣe bó ṣe rínú nǹkan ń yà lẹ́nu ni àwọn olùmọ́ni ní tí ó tún wá mú wa gbọ́ yíbẹ̀ ó ní wípé ìyàtọ̀ ń bẹ láàrin annabi zakariya àti annabi ibrahim alayhima rafdọlu salatu wa taslim a mọ̀ wípé anabi zakariya òun náà pẹ́ bímọ ṣùgbọ́n yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì gbà tí anabi zakariya fẹ́ sí mà kí ló sọ ó ní anna yakunu li ghulamun qad balawtu min al-kibari ti dàgbà wa qad balawtu min al wọ́n ni kí ni súnmọ́ àádà lédè yabisa al-ud ìdá yabisa al-ud igi ìdáná tí igi ìdáná bá gbẹ tó ti ṣe dáná tí èso wípé igi yẹn tutù wọ́n sọ wípé hadha al-ud qad ata igi yìí ti gbẹ o ó ti ṣe dáná wa qad balawtu min al-kibari mo ti gbó mo ti darúgbó kùjọkùjọ ìtumọ̀ rẹ̀ nìyẹn ah, olùmọ́wá Ibn Abbas radiyallahu anhu àwọn ní wípé lọ́dọ̀ táwọn ìtumọ̀ rẹ̀ ní wípé alkibar wípé anabi zakariya ń sọ wípé òun ti dàgbà lásán ni ṣùgbọ́n ta bá wò àwọn olùmọ́ ní pé min zahiri ma'na hadhihi al-aya nínú tó fojú hàn nínú àyà yìí ò ní wípé kìí ṣe àgbà lásán ìyẹn ti dàgbà ní àgbà kùjọkùjọ torí ó ti ṣáájú wípé kíbárì wọ́n tún wá fi ìròyìn mi kún pé àìsíyá adé wípé àìsíyá yẹn ń fi kíbárù orin lẹ̀ ni kíbárù ìyẹn dàgbà nìyẹn àìsí yá ìyẹn ti darúgbó kùjọkùjọ ṣùgbọ́n gbà tí ànábì Ibrahim alayhi salatu wassalam ìgbà tó wọ́n ṣe mọ̀ kìí sí bóhùn ti sọ́nù ní tóhùn sọ ni wípé eléyìí wà nínú suratul Hijr nígbà táwọn àlejò wá bá ọlọ́ba sọ wípé واتل عليهم نبأ إبراهيم قالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل حنيف فقربه إليهم فقال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام أنا يكون لي غلام وكانت امرأة bàtà nàbí Ibrahim fèmà ó ní wípé ìwọ ọlọ́run bá ij'al li aya ó ní bóò ní ṣe bímá wa hadha ba'li shaykha ìyàwó rẹ̀ ń sọ lọ́jọ́ náà lọ́n nígbàtí wọ́n fún wọn rò dùnú eléyìí wà ní Suratu Dhariyat wípé wa hadha ba'li shaykha ni ọkọ mi ó ti dagba. ìyàwó rẹ̀ náà àjúùrù obìnrin tóun bá dàgbà wọ́n máa ń pè òun ní àjúùrù tọkùnrin bá dàgbà wọ́n máa ń pè òun ní ṣẹ́yìkù àwọn méjèèjì ti jọ dàgbà wọ́n ní tó ṣẹlẹ̀ níbi ìtànẹ́bì Ibrahim ni wípé àgbà ló dé bá wọn kìí ṣe tà ilé bímọ láti ilẹ̀ kìí ṣe wípé wọn ò wulẹ̀ lé bímọ ṣùgbọ́n wọ́n ti dàgbà òun ni ìgbà tó ń sọ ó ní faqad balawtu min al-kibari ìdíyà wa kanat imra'ati àákìrọ̀ kí ni ìtumọ̀ àákìrù lédè Lárúbáwá ìtumọ̀ àákìrù òun náà ni obìnrin tí ò lè bímọ látàrí ìdí kan sí kejì bọ́nà fi kádà àti ẹ̀nìyẹn kò tí ẹ̀ lè bímọ ni láyé rẹ̀ bí àyàwó ànẹ́bì Zakaria ti rí yẹn ìyàtọ̀ ń bẹ láàrin bí ìyàwó ànẹ́bì Zakaria ti rí àti bí ìyàwó ànẹ́bì Ibrahim ti rí ìyàwó ànẹ́bì Ibrahim kan dàgbà ní kìí ti pé láti ilẹ̀ bímọ ànẹ́bì Ibrahim náà kan dàgbà ní kìí ti pé láti ilẹ̀ kò lè bímọ ànẹ́bì Zakaria ń tiẹ̀ òun náà ò lè bímọ láti ilẹ̀ náà ìyàwó rẹ̀ náà ò lè bímọ ṣé ó eléyìí náà wà níbàámu pẹ̀lú rẹ̀ màtá nàbí Ibrahim náà sí nígbà tó náà sọ wípé tó lòun ti bímọ táwọn màláíkà ń sọ wípé qalu basharnaka bil haqq fala takum minal qanitin ní ròdùnú òdodo là ń fún ọ ní ìròdùnú rẹ̀ fala takun minal qanitin má lọ jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa sọ̀rọ̀ ìtinú anabi ibrahim náà wá dáhùn wípé qala wa man yaqnatu min rahmati rabbih illa ad-dallin anabi ibrahim náà alágbọ̀yé ni ó náà olùmọ̀ni ọmọ láìka ń sọ fún wípé mọ́mọ̀ jẹ́ ọ̀kan náà tí ó máa sọ̀rọ̀ ìdínú tí ó máa sọ̀rọ̀ tánà ni ó sọ̀rọ̀ ìdínú ìnú kẹ ọlọ́ àyàfà àwọn tó ti nù ebi ò sọ̀rọ̀ ìdínú o irú ẹ̀ náà nà nẹ́bì Zakariya sí hmm. wà ní qala rabbi ij'al li máa ìyàwó mi ò ní láti lẹ̀ ọlọ́run wèé kìí sí pé ò máa parọ́ ṣùgbọ́n fún mi ní àmì tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ látọ̀dọ̀ ọlọ́run ọba eléyìí náà irú ń tánàbí Ibrahim náà ṣe nìyẹn Suratul Baqara kí lánàbí Ibrahim sọ fún ọlọ́run ọba ó fi hàn mí bóòlù máa jókòó gan ọlọ́run ọba ní awalam tu'min ìrà nẹ́bùrọ̀ àwọn ẹ̀m tó mí tó gba ọlọ́run bá gbọ́ ni tó gba ọlọ́run bá gbọ́ ni ọ̀ọ́lẹ́bẹ̀lá mo gbọ́gbọ́ wọlá kí lè ọkọ̀mọ́ ìnà kọlbí ṣùgbọ́n kọ́kàn mi kàn lè balẹ̀ náà ni àtàwọn àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá náà nídìí ìfinrinlẹ̀ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wọn ìfinrinlẹ̀ tiwa ó ti pọ̀ nínú alukur'an tá bá fẹ́ mú ẹ̀kọ́ jáde nínú intanẹ̀bí Zakariya ti ń bẹ náà yìí ẹ̀kọ́ yẹn ni wípé mùsùlùmí ó bùkátà in tí ó mọ fi ọkàn rẹ̀ rinlẹ̀ lórí òdodo láti gbà kan sí gbàkejì in tí ó ti mọ fi ọkàn wa rinlẹ̀ yẹn ó ti pọ̀ nínú alukur'an kí lọ́nà bá sọ nípa alukur'an nípa usman nabi fadakir fa inna dhikra tanfa'ul mu'minin máa ṣèrántí fún wọn torí wípé ìmọ̀ ránni létí yìí máa ṣe àwọn mòmìnà láǹfààní tó bá rán èèyàn létí tí èèyàn ti dámọ̀ yẹn náà ni ìyẹn mọ̀ kí ó sì mọ̀ tuntun sí èèyàn pàápàá jùlọ tó bá tún jọ̀rọ̀ náà mo ti gbọ́ rí ọ̀kan nínú àwọn olùmọ̀ ńlá láyé wa wọ́n sì wà láyé lónìí wọ́n pè wọ́n ní Dr. Ayman Suwaid wọ́n ní afá àgbà ni wọ́n nínú tajwid wọ́n ní ó ti tó 50 years táwọn ti parí Quran ṣùgbọ́n ó ṣẹlẹ̀ ní tí ó ti pẹ̀ sígbà táwọn ń sọ̀rọ̀ yẹn wípé àwọn ń ka Suratul Mulk ọlọ́run bá sọ wípé tabarakalladhi biyadihil mulk tabarakalladhi biyadihil mulk tani alladhi biyadihi al-mulk alladhi biyadihi al-mulk ẹni tó ṣe wípé gbogbo ìkápá ìṣèjọba ọwọ́ rẹ̀ ló wà wọ́n ní àwọn wá bẹ̀rẹ̀ ní ṣe wípé ẹni tó ti ń ka Qur'an fún 50 years nìyẹn o ó ti ha tán ó ti tó 50 years nígbà tí ń ka Quran yẹn fi hàn wá wípé tí a bá ń ka Quran gbogbo ìgbà tá a yẹn náà ni ó ti mọ tuntun sí wa torí pé ọ̀rọ̀ ta ni o ọ̀rọ̀ náà bá ní tí yẹn bá ti ń ka ọ̀rọ̀ èèyàn tí ń ka lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kí náà ni ó ni ó ti ẹ wo iye ìgbà nka fatih ń ka Fatiha lójúmọ́ gan kí ó mọ dùn gbọ́ létí wọ́n nígbà táwọn wá ronú sí wípé Sama, ó ti wà ń bẹ̀ sánmà kìí ṣe ọ̀kan méje bákan náà bíyẹ́dì helmut gbogbo ẹ̀dá tí ń bẹnu sánmà tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sálà ìfún wa wípé kò sí ààyè nínú sánmà tí yẹn lè tìka bọ̀ báyìí mẹ́rin àyàfi kó ṣe wípé màláìkà ní bẹ́ẹ̀ sánmà ó kún fọ́fọ́ pẹ̀lú àwọn màláìkà tàbá fẹ́ mọ báwọn màláìkà ti pọ̀ tó ibi dáti mọ̀ lélẹ̀ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní bí a ti rí Kaaba tó wà láyé lónìí nílé ayé wa yìí irú ẹ̀ náà kan wà ní sánmà ṣùgbọ́n kìí ti Kaaba wọ́n pè yìí wọ́n pè ní Baitul Ma'mur kí la pè ó Baitul Ma'mur tẹwárí léyìí lójoojúmọ́ ayé òun náà ni màláíkà tó tó 70,000 máa wọ́bẹ̀ màláíkà tó lọ́sì àti wípé látọjọ́ tó rùn wá ti dápẹ́ mọ̀ 70,000 wọ́bẹ̀ 70,000 wọ́bẹ̀ 70,000 wọ́bẹ̀ tabarakalladhi biyadihil mulk ẹni tó ṣe wípé ìṣèjọba ìkápá ń bẹ ní ọwọ́ rẹ̀ àwọn màláíkà yẹn ti kọ́kọ́ wà ń bẹ ewu báwọ̀ èèyàn ti pọ̀ tó eléyìí ń bẹ lọ́n eléyìí náà ń bẹ lọ́n eléyìí náà ń bẹ lọ́n á tún rí ìkápá rẹ̀ àti kúdúrọ̀ rẹ̀ tó ga lára tí ó ṣe fún ànábì zakariya aléhì sọ́látù wasalam aléhì zakariya ti sọ̀rọ̀ ìbínú kò lè bí mama ṣùgbọ́n ọlọ́run bá wá fún ní ròdùn pé yóò bímọ eléyìí náà túmọ̀ sí wípé wa gbogbo nǹkan ló ní kàpá lórí ẹ̀ wọ́n ní àwọn wá bẹ̀rẹ̀ sí ní ronú àwọn sì pààrà yà yẹn lọ́nà ìníye ilé ìjà lámàrí alukur'an bọ́lọ̀ bá ti tẹ́ nìyẹn bọ́lọ̀ bá wá sọ wípé a sọ wípé nínú alukur'an ìrètí ń bẹ fún wa tàbá fẹ́ tí èèyàn bá ti sọ̀rọ̀ ìtínú tí èèyàn bá ti wò wípé sí ọlọ́run bá ti mọ̀ iná mo gbàgbọ́ rẹ̀ ṣùgbọ́n kíní ti ń le ju alukur'an náà ni ó padà sí o ọlọ́run bá sọ wípé òun ti ṣe alukur'an ní ṣìfáún lè máa fi sudur òun ti ní kíni o ṣìfáún lè máa fi sudur ìwòsàn fún gbogbo àárẹ̀ ọkàn ìwòsàn fún gbogbo kódà ẹni tí depression bá ń bájà lónìí wọ́n sà kóògùn yẹn fún jọ náà ni ó tóbi 15 tí ó lò láàárọ̀ 15 wà ayígun sùn ṣùgbọ́n ìwòsàn eléyìí tí ọlọ́run bá fún wa lọ́fẹ̀ẹ́ láti ahán lórí ahán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni al-Qur'an àwọn ànábì ọlọ́run bá wọn bùkátà ìmọ̀ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún wọn náà náà la ànábì ibrahim náà fi bẹ́lọ̀ àtúnrà ànábì zakariya náà hmm, قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا sórí wa nabi Zakariya ntí yóò jámì fún ọkùnrin sí tó lè rárá ọjọ́ mẹ́ta péré náà ni ó sì nílé fi báyàn kankan sọ̀rọ̀ alla tukallima an-nas àwọn mufassirun wọ́n ní alla tukallima kó má báyàn sọ̀rọ̀ náhíyù ni wípé má báyàn sọ̀rọ̀ fọ́njọ́ mẹ́ta àbítùmọ̀ rẹ̀ ni wípé alátùkẹ́lìmá ثلاثة ليال سوية ألا تكلم ألا تكلم الناس ثلاث ليال سوية sinahiyo ni àbí pé in tí ó kẹsẹ̀lẹ̀ tí ọ náà ni ó kẹntẹ́ nílé báyàn sọ̀rọ̀ náà ni fún ọdún mẹ́ta fún òru mẹ́ta wọ́n ní ẹlẹ́ẹ̀kejì yẹn ni ọlọ́run bò sọ wípé ayatuka annaka la tukalliman nasa talata yayin sawiya ó gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ fọ́jọ́ mẹ́ta ọlọ́run bá ní àlà ó padà rí wípé ò nílé báyàn sọ̀rọ̀ fọ́jọ́ mẹ́ta sí àmì lélé yàbí ìsámi àmì ni tó bá kẹ́kọ̀ọ́ fún pé kó má báyàn sọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta kò tí ìtò lámì kò tí yàtọ̀ sí sùyàmù síbà ti mọ̀ wípé ọlọ́run bá tó ní ká má jẹun òun náà ló ní ká má ṣe zìnà tí ẹ bá ti gbọ́ wípé ẹni tó ní kí má jẹun náà ló ní má ṣe zìnà ẹni tó ní má jẹun náà ló ní kí má parọ́ ẹni tó gbọ́ tó ní kí má jẹun yìí òun náà ló ní kí má kí jáde ṣé kí mà ṣùgbọ́n tọ́lọ̀ bá sọ fún anabi zakariya ni wípé ayà lélẹ́ yìí fún ọkọ̀ nílé báyìí sọ̀rọ̀ wọ́n ní ó dàbí ká ní wọ́n ṣe i'tiqalu ahán anabi zakariya tí wọ́n sọ wípé i'tiqalu lédè lárúbáwá òun náà ni kí wọ́n ààrẹ sí yẹn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tó pè wọ́n ti ààrẹ sí ẹnìyẹn i'tiqalu ahán rẹ̀ ni wípé ahán yẹn kàn wà in tí ó sì jẹ́rìí sílé yìí fàkọ́rọ́já aláàkọ̀wùmíhì minal mihrab fa'auha ilayhim an sabbihu bukratan wa ashiya anábi zakariya alayhi salatu wassalam nínú suratu ali imran ọlọ́ọ̀ba áyà tí ń jẹ́rìí sí áyà yìí títí fún ní àlékún àlàyé ọlọ́ọ̀ba sọ wípé anna yakunu li ghulamun فكانت امرأتي عاقرا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا إلا رمزا àyàfi pé ó mọ̀ fi ọwọ́ sàkójúwé fún wọn láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tánà ìbìsẹ̀kẹ̀ yá bá fẹ́ bá òyìn sọ̀rọ̀ yóò kàn sí báyìí fún wọn ni pé ìwọ jáde yóò fọwọ́ sáàmì fún wọn kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n kankan náà ní rí ṣe láwọn ọjọ́ wọ̀nyẹn òun náà ni azkar at-tasbih ní ṣe subhanallah alhamdulillah la ilaha illallah àwọn èèyàn jáde ṣùgbọ́n kí èèyàn báyìí sọ̀rọ̀ yẹn kò sí ti mọ́ illa ramza ó nílé báyìí sọ̀rọ̀ fọjọ́ mẹ́ta illa ramza tó bá yẹ lẹ́yìn ìṣàrọ̀ tó kẹ gẹ́gẹ́ bí kọ́ídà alìṣàrọ̀ tó mú fi máa tunazzalu manzilatal kalam ìṣàrọ̀ tí ẹ̀bá ti gbọ́yé wọ́n gbé sípò ọ̀rọ̀ náà ni nínú ìfẹ́ ọlọ́m tí ọkọ tó bá ṣe fún ìyàwó rẹ̀ tó ṣe fún báyìí wípé kí ni túmọ̀ rẹ̀ wọ́n fún bá kẹrù anábì zakariya wá dẹni tí ìtìlẹ̀ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ní kí é ti dà rẹ̀ ọlọ́run bá fàárẹ̀ sí pé àmì lélẹ́yìn náà bí ìsáàmì kì í sáàrẹ̀ ló sí sábà pé àárẹ̀ yẹn wá gbóhùn lẹ́nà o àárẹ̀ kankan sí kódà ń sàkáàrù bí mọ́sálásí rẹ̀ náà ló wà ṣùgbọ́n kò kẹ̀lé sọ̀rọ̀ náà ni Allah tukalliman nasa thalatha layalin sawiyya wọ́n ní kí ni túnmà sawiyya mutataliyat thalatha layalin mutataliyat ọjọ́ mẹ́ta فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ yìí fún tánẹ̀ ló wá jíṣẹ́ yìí fún ànábì Zakariya ànábì ọlọ́m à màláìkà ni màláìkà ló wá jíṣẹ́ yìí fún wípé yóò bímọ a ti sọ wípé ń gbà pòsíṣàn wo ní Alex Zakaria ń gbà tí wọ́n á jíṣẹ́ ìfún wa huwa qa'im ó wà lórí ìnàró kí ló fà tó ń fi wá ba nígbà tó wà lórí ìnàró tí èsì wípé ń gbà tó wà lórí nínú sùjúdù nínú sọ̀láàtì rẹ̀ ní tó fà ní wípé Anabi Zakaria yẹn nígbà tó wà níbo ní sùjúdù Ọlọ́run bá gbàdúrà rẹ̀ nígbà tó wà lórí ìnàró bákan náà fàkọ́rọ̀jà ala qawmihi fà níbẹ̀ yẹn ní túnmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tí màláíkà yẹn tó ti fún wí tó ti sàlẹ̀ àlàyé fún èyí tí ó jẹ́ àmì rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bá ó wá jáde sáwọn èèyàn rẹ̀ anábì Zakariya ó wá ń sọ fáwọn èèyàn rẹ̀ wípé áwùhà àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ìtumọ̀ áwùhà níbẹ̀ yẹn ó ní wípé ashara ilayhim fa áwùhà ilayhim ay ashara ilayhim anábì Zakariya ó sàmì fún wọn wípé hey wàhálà dídé o ṣùgbọ́n ntí kò sí wàhálà nǹkan tẹ́kẹ̀ mọ̀ sí ni pé an sabbihu bukratan wa ashiya an sabbihu bukratan wa ashiya wípé ẹ máa ṣàfọ̀mọ́ fún olúwa ẹlẹ́dàá yín bukratan wa ashiya láàárọ̀ àti nírọ̀lẹ́ anábì wọn ni wọ́n ti di pé sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sàdédé sọ̀rọ̀ mọ́ ilé ìjámi látọ̀dọ̀ náà wọ́n sàwọn òpójí ló tẹ̀lẹ̀ báyìí ó nídìí láti fún wọn ní nǹkankan pé ìtẹ́mọ̀ sí fọ́jọ́ mẹ́ta ni ó fa'áwọ́há ilayhim an sabbihu bukratan wa 'ashiyya a sọ wípé awọ́há ó ṣe ìṣàrọ̀ fún wọn kí ni túnmà ìṣàrọ̀ ẹmọ sàtkáàmù fọ́nà ọba o ẹmọ sí tẹ̀síbíìmù fún ọ ẹmọ sàfọ́mọ́kún o fọ́nà ọba ló tún bí jo wọ́n sàgbọ́ yí wípé ní ti sọ náà nù an sàbìhù bukratan nígbàwo láàárọ̀ àti nígbàwo nírọ̀lẹ́ ilé ìjẹ́ àmì fún anábì zakariya ẹ̀kọ́ táàmù jáde níbi eléyìí sáájú gẹ́gẹ́ bí sẹ́yìn pàmò fẹ̀sìrún sàlàyé anabi zakariya ó sàdúwà yìí ní sujúdù kápọ̀ ní mímọ̀ sàdúwà ní sujúdù anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ni kò ní sọmọ tí ó jogún òun tí ó di ànábì lẹ́yìn ìjẹ́ ànábì yìí wọ́n ti sọ wípé ìtí ń bọ̀ látòrí ànábì Ibrahim ni ó sàn lórí ànábì wo ànábì Ishaq àti Ismail torí ànábì náà làwọn méjèèjì bákan náà látòrí ànábì Ishaq ànábì Ishaq bí Yaqub Yaqub náà àrọ́dúnmọ́dọ́mọ rẹ̀ náà ni ànábì Zakariya ànábì Zakariya náà ń bẹ̀rù sí kíní yóò apin lórí òun ni tóun náà ní fọmọ́ ẹ̀lẹ̀ sáyé ni tí ó jẹ́ ìjogún ìjà nẹ́bí yìí àti ma eléyìí tọ́nà bá fún mi yìí ó wá ń fún ọmọ nígbà tó ti dògbó nígbà tó ti ń sọ̀rọ̀ ìbínú gan wípé òun ti ẹ̀bí ma ọlọ́run bá ti wà padà gbàdúrà rẹ̀ a jẹ́ wípé ẹ̀kọ́ tó ń bẹ̀ condition tí ẹ̀ bá bára bá ní tó fún jù náà ni láti mú irú yẹn kúrò ọlọ́run bá sọ wípé nínú àbí nínú suratul Maida ọlọ́ọ̀bá sọ wípé أمن يجيب المضطر إذا دعا سورة النمل أمن يجيب المضطر إذا دعا ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله tọ́nà bá bá ti fi ìnira kan ẹrú o náà ní ọ̀nà yóò mú kúrò tó bá fàdánwò kan yàn náà ní òmùkò wà ìgbà tí àwọn kèfèrí Mákà wọ́n ti ràn máa nàbì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí dáadáa bá ti wọ́n qalu lana hadi táìdá bá ti wọ́n wọ́n ní ànábì Mùsá ló fi ti àwọn bákanáà eléyìí náà ṣẹlẹ̀ sáà nàbì Muhammad sallallahu alaihi wasallam náà tí dáadáa bá ti àwọn kèfèrí wọ́n ní ọlọ́run bá wá sórí fánàbí Zakariya ó fún lọ́mọ kò tán síbẹ̀ o ọlọ́run bá wá ń sọ fánàbí Zakariya wípé yá Yahya khudhil kitaba bi quwwa wa atainahu al-hukma sabiyya وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا yá yáhíyá ọlọ́run bá dojú ọ̀rọ̀ yìí kọ ànábì yáhíyá ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ wípé tí èèyàn bá fẹ́ péyàn kíyàn péyàn pẹ̀lú orúkọ rẹ̀ àti ọlọ́run bá gán tún pẹ̀rù rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ eléyìí tó ń gangan fún un bó ló wá jẹ́ tó ṣe wípé táwa bá fẹ́ pé èèyàn akànbà sọ ní wípé ìwọ́n ń bẹ́ wá ń bí eléyìí sẹ̀kọ́ ọlọ́run bá fẹ́ pé ẹrú tó dá òun náà ló sọ Yahya ó ní yá Yahya khudhil kitaba bi quwwa sórí tíra tàbí fún ọ yìí wọ́n ní tíra wo ni ọlọ́run wọ́n ní ọlọ́run bá fún ní àtẹ̀wúrà àtẹ̀wúrà òun náà lọ́lọ́run bá fún ànábì Yahya aleyhi salam wọ́n ń pa láti wípé khudil kìtàbà bi quwwa khudil kìtàbà bi quwwa wọ́n ní ìtumọ̀ khudil kìtàbà bi quwwa yìí mọ́ fi ráre kọ́ dáadáa tí bọ́lọ̀ bá ti sọ bá nàbí wa náà ó ní wàkó rọ́bì zidni ilma àti kí náà làwọn nàbí ọlọ́ọ̀bá náà ni wọ́n jogún rẹ̀ ìmọ̀ yìí ni o ìmọ̀ ni o kìí sí nǹkan mi kìí sówó kódà gan ìntàmọ̀ náà ni wípé àwọn ànábì ọlọ́ọ̀bá náà ló ráyé sáájú nǹkan lè ayé kìí jọ wọ́n lójú

tíra yìí ti gbìyànjú lórí ẹ̀ ẹ wo nǹkan bẹ̀ wọn níbi Yahya wà nígbà tó wà kékeré náà wọ́n sọ̀rọ̀ yìí ọlọ́run bá sọ pé wa ataynahu al-hukma a fún ànábì Yahya alayhi salatu wasalam ní tírà nígbà tó wà ń kéke ó wá nínú ẹgbàwọ́rọ̀ eléyìí tó ṣe wípé àfáwa Abdullahi ibn al-Mubarak wọ́n ní qala Muammar qala sibiyanu li Yahya ibn Zakariya idhhab bina nal'ab àwọn ọmọ wẹ́rẹ́ wọ́n wá bá anabi yahya ọmọ anabi zakariya nígbà tí ó wà ní kékeré náà ni wọ́n ní idhab bina nal'ab bí gẹ́gẹ́ bá àwọn ọmọ kékeré ìsinmi sọ fún àwọn jájọ lọ sírí jájọ lọ sírí wọ́n ní níbi ìrẹ̀gẹ́ ẹjá lọ sírí anabi yahya eré ni fi dá wa ẹ máa wo anabi zakariya ọmọ ekele anabi yahya wọ́n tẹ̀ bí kalẹ̀ náà ni ọlọ́run bá ń sọ fún wípé kó mú tíra dáadáa o kó gbámú kó sì gbìyànjú lórí ẹ̀ dáadáa ní àsìkò yẹn kan náà náà làwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bí ìrọ̀áyà hadith wà á tẹ ìnáhù ṣùgbọ́n tọ̀bí yá ọlọ́bà wá fi kún wípé wà hànáàna míládùnà wà zakátàun wà kánà tàbíyà hanan lédè larbawa ìtumọ̀ rẹ̀ ni rahma àtìkẹ́ àti ìfẹ́ wà hànáàna míládùnà ìyàkó ẹnu bẹ̀rẹ̀ láàrin òun ní mímọ̀ nípa tẹ̀síìrì afúnlọ́mọ asọ̀fún wípé gbogbo àtìràmù dáadáa wàhánánà mílàdúnná àti wípé àti ànábì zakariya ìlẹ́ni tí a nífẹ̀ẹ́ sí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí laisa aṣáànù an tuhib innama aṣáànù kìí sí bàbàrà ní kí èèyàn nífẹ̀ẹ́ sí èèyàn kìí sí bàbàrà ṣùgbọ́n kí ẹni ta nífẹ̀ẹ́ sí kó nífẹ̀ẹ́ sí èèyàn padà náà ní ìntànfẹ́ laysa sha'nu an tuhib innama sha'nu an tuhab gbogbo wa ti ní èrò wa àti ìran kan wa náà ní kọ́lọ̀ọ̀bá torí wípé hadith annabi fẹsẹ̀ nílẹ̀ sallallahu alaihi wasallam inna allaha idha ahabba abdan sọ́nà bàbá nífẹ̀ẹ́ rúkà adana fi sama yóò kéde nínú sama anni uhibbu fulanan nada jibril ọlọ́run bó pe jibril ìrẹ́ jibril mo nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá èmi ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ fa ahibba torí ìdílé ìwọ jibril nífẹ̀ẹ́ rẹ̀ o kí náà làwọn mọ̀lẹ́kà ń fi lẹ́yìn àsúnà lọ́hẹ̀ máa àmọ̀rọ̀hún wọ́n fà lónà máa ìmọ̀rún nítorí bàbá ti pàwọn láti iná ni ni wọ́n fẹ́ ọlọ́ba náà ló ti lọ́kàn tẹ́lẹ̀ náà lójú ẹsẹ̀ jibril ó ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ẹrú yẹn jibril ó wá kéde nínú sánmà wípé inna allaha dájúdájú ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí lágbájá o ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ rẹ̀ o ìyẹn gbogbo àwọn màláíkà tó wà ní sámà ìtawò mọ̀ tí ń ṣẹlẹ̀ lóyún sámà nìyẹn o àti yóò mọ̀ wà láàrin wa gan lẹ́ni táàmù fojú di sí gbogbo ẹni tó bá lahu al-qabulu fil-ard wà yóò bá nífẹ̀ẹ́ sí àwọn mọ̀lẹ́kà rẹ̀ náà nífẹ̀ẹ́ sí ọlọ́run bó wà yóò wá tẹ́ aṣọ ìmọ̀ gbàtọwọ́ rẹ̀ kalẹ̀ fún ní orílẹ̀ irú ẹni yẹn wọ́n sì ti yára gba nǹkan tí ń bá ń sọ bóyá sì náà ní pèpè lọ sọ́dọ̀ rẹ̀ sí ìdí rẹ̀ ni bóyá dáadáa kan ní bẹ́lọ́wọ́ rẹ̀ ni àwọn yóò sàn nífẹ̀ẹ́ rẹ̀ ó ń gbẹ́ kò níye tábà sì wo ilé ìdáadáa á rí pé ọlọ́run ti bẹ́ẹ̀ fáwọn bùbákà radiyallahu anhu wa àbúgbà tí ẹ fojú hàn dáadáa kò ní rí bẹ́ẹ̀ tí bọ́lọ̀ bá sọ nípa rẹ̀ nínú suratu al-Layl ọlọ́ba sọ wípé alladhi yu'ti malahu yatazakka wa ma li ahadin 'indahu min ni'matin tujza illa ibtigha'a wajhi rabbihil a'la wa la sawfa yarda olùmọ́ni kò sí àpẹẹnu láàrin àwọn nípa wípé ẹni tọ́lọ̀ bá ń sọ nípa rẹ̀ níbí báyìí òun náà ní Abubakar radiyallahu anhu alladhi yu'ti malahu yatazakka ẹni tí ń rẹ̀ kí ní fi ń wá ní fi ń wá ti ṣe àfọ̀mọ́fẹ̀mí ara rẹ̀ ni wa ma li ahadin indahu min ni'matin tujza kò í ṣe dáadáa kan kì í ṣe owó kan ló wà lọ́dọ̀ ẹnìkan tí ń retí rẹ̀ pé kó fi tòun lẹ́san illa ibtigha'a ojú olúwa rẹ̀ náà ní fi wá gbogbo dada tí ń se pẹ̀lú bí ń náwó yẹn kódà gbogbo dúkìá rẹ̀ pátá náà ló fi se ìrànlọ́wọ́ Islam nígbàtí Umaru lọ́jọ́ náà lọ́n tó ń sì wò wípé òun sì bá ti díje lónìí ìpọ́ òun ni Abubakar ni ó kan ni ànábì sí wa ṣe tẹ̀kéde náà ni wípé ta ni ó ràn sí ọlọ́run bá lọ́wọ́ nínú rẹ̀ wá dùn pé ha ó tẹ̀ sí dédé ìgbà tó fi ń bẹ lọ́wọ́ mi dáadáa ó wá dáwó yẹn sí méjì wípé lónìí ikọ́ ní Abubakar ó ti dáadáa jù mí lọ nígbàtí ó kó yẹn dédé wájú ànábì Muhammad sallallahu alaihi kò tẹ́ sí ìdé Abubakar ti sáájú rẹ̀ torí pé ìmọ̀ gbáwájú náà gbogbo gbà ìmọ̀ gbáwájú náà alladhina yusari'una fil khayrat إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا بين الأبوكة Ànábì ní bó ló jẹ́ eléyìí tẹ́ kó dé ìbò ní ìwọ̀n rẹ̀ nínú dúkìá yín wọ́n ní gbogbo ẹ̀nìyàn o gbogbo ẹ̀nìyàn o ah Umaru ńkọ́ wọ́n ní ìlàjì rẹ̀ ni ọjọ́ náà iná ni Umaru ní ìpinnu ọkàn wípé látòní lọ ìní bá Abubakar ti díje mọ́ Abubakar nìyẹn nígbàtígbà tó bá gbọ́ táwọn yẹn bá ń sọ dáadáa ń pa rẹ̀ dáadáa náà wọ́n máa ń sọ ń pa rẹ̀ dáadáa náà wọ́n máa ń sọ ń pa rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn náà nífẹ̀ẹ́ rẹ̀ yíò àmọ́ sàdá ọ̀rá ìwípé Allahumma la tu'akhidhni bima yaqulun waghfir li ma la ya'lamun waj'alni khayran mimma yabunnun àdúrà tó yẹ káwọn náà máa ṣe nìyẹn nígbà tí wọ́n bá ń sọ dáadáa ń pa wa nígbà tí ẹ bá gbọ́ tẹ́nìkan bá ń ròyìn yín dáadáa bóyá lẹ́yìn yín náà ni wọ́n ń jíṣẹ́ rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà tí yíò máa ṣe nìyẹn wípé Allahumma la tu'akhidhni bima yaqulun wọ́n máa sọ dáadáa ń pa mi wọ́lọ́n dákun mọ́mọ̀ fi mú mi mọ́mọ̀ fi bí mi waghfir li ma la ya'malun náà kúkú ń dẹ̀ nǹkan kọ́rọ̀ ọ̀hún kan mọ́ náà ni والله لو علموا قبيح سريرتي لأبى السلام علي من يلقاني gẹ́bí àfún ní olórin ti kọ́ wallahi law alimu qabiha sarirati mú fọ́lọ́mbúra ká ní wọ́n bá mọ́ tí mò ń dánwò ń kọ́rọ̀ ni la aba salama alayya man yalqani gbogbo ẹni tó bá pàdé mi kò ní lè sálámù sí mi pé ṣe ẹni tí sálámù sí ni ẹni tó gbé ń dán kàbáyìwò ṣùgbọ́n ọlọ́run kàn fi ṣe dáadáa fún wa náà ni wọn ò mọ̀ wọ́n kàn sọ dáadáa ń pa wa náà ni waghfir li ma la ya'lamun foríjì mi nǹkan tí wọn ò mọ̀ nípa mi ṣùgbọ́n wọn bá mọ̀ waj'alni àdúwà tí asájúwà ta ló kọ́wà o asájúwà abubakar radiyallahu anhu yóò bárò lahul qabulu fil ard in tó ti yẹ kí èèyàn náà mọ́ sáré rẹ̀ ni kọ́nà ọba kó nífẹ̀ẹ́ sí yàn ẹni tọ́nà ọba bá sì nífẹ̀ẹ́ sí kò ni o láyé opposite ni torí pẹ́lú mi ò wípé ẹsìn sọ wípé súnà yìí náà ni iná náà ni mo lọ rí sọ́jà látàrọ òkùnkè sí àtàjà àṣíkí ilé ayé nǹkan rí rájára dáná àdánwò yẹn pọ̀ ìró dùnú ni fún rẹ níbẹ̀ wọ́n ní kílẹ̀ rí hadithu ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ashaddu an bala'an al ó wà nábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ọmọ rẹ̀ ló fi papòdà lójú ayé rẹ̀ Fátímà gan náà ló kọ́kọ́ kú tájú lẹ́yìn rẹ̀ àdánwò yìí ti pọ̀ jù síbẹ̀síbẹ̀ òun náà ni máa rẹ́rìn jù kìí sí ẹ̀rin pé ẹ̀rin tí kò ní break o anábì máa rẹ́rìn músẹ́ ni kìí kódà apákan náà sàábà sọ wípé àwọn òfẹ́ rírí àkókò jẹ́ wípé rẹ́rìn náà ẹ̀rin ìmáàmù káwọn èèyàn gan nífẹ̀ẹ́ èèyàn lọ́tọ̀ ẹ wò ó síra wọn ẹni tó ṣe wípé gbogbo àtẹ́ bá pàdé rẹ̀ ìmọ̀ tújú ká yìí ni assalamu alaikum kayfa alhal adẹ́sẹ̀ wípé yóò sàfàjúrò náà tàlẹ́ ní mẹ́sí ẹni tó mọ́ rẹ̀rìn tí mọ́ fa tí mọ́ tújú ká náà ni bá nàbí tẹ̀rínu sallallahu alaihi وإذا ذكرت محمد محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد kí ló gbé wa lọ síbẹ̀ ó ní wípé ìfẹ́ ọlọ́run bá fi sára nabi zakariya nabi yahya alayhi salatu wasalam wa hananan min ladunna ọlọ́run bá sí lẹ́ni tí a nífẹ̀ẹ́ sí àwọn èèyàn náà nífẹ̀ẹ́ sí wọ́n apá kan wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn apá kan ní wa hananan min ladunna eléyìí jẹ́ ọ̀rọ̀ Ali ibn Abi Talha àní ibn Abbas bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ikrima wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run bá fi ṣe ìkẹ́ àti àánú fún bàbá rẹ̀ Zakariya ni ìtumọ̀ Hanan àmọ́ àánú ìkẹ́ ìfẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n ṣé ọlọ́run bá ló nífẹ̀ẹ́ rẹ̀ ni sáwọn èèyàn ló nífẹ̀ẹ́ rẹ̀ ni ṣé ìfẹ́ yẹn ìṣe ni àbí àánú yẹn ìṣe la kàn fi ṣe fún àfidá ànábì Zakariya lọ́lá rẹ̀ ni èwo ló jẹ́nu ẹ̀ ibi tí àpò ẹnu wà nìyẹn so iná ni afáà fi sọ wípé afáà wa Ibn Abbas àwọn ni wípé ọlọ́run bá fi ṣe àánú àti kẹfà ànábì Zakariya ni ṣé ẹ̀rọ ọlọ́run bá dáadáa náà kú ni ṣé ẹ̀rọ ọlọ́run bá ànábì rẹ̀ náà kú ni ó zakatan ibi táwọn ń lọ ni zakat àti sàlàyé rẹ̀ sáájú wípé anábì Yahya alayhi salatu wasalam òun náà ni ẹnìkan ṣoṣo tí ó wà lálùkìyàmà láì ní ẹ̀ṣẹ̀ lọ́rùn láì ní kíni o láì lẹ́ṣẹ̀ lọ́rùn eléyìí hadithu ibn Humayd وني حدثنا جرير عن منصور وني سألت سعيد بن جبير عن قوله وحنانا من لدنا فقال سألت عنها ابن عباس ibn abbas ní hananan min ladunna wa zaka zaka bí máa asílẹ̀ ni tó ti wípé yóò jìnà sí gbogbo ẹ̀ṣẹ̀ kìí dẹ́ṣẹ̀ ló kọ rẹ̀ anábì ti sàlàyé wípé tẹ́nìkan ó bá wá lálùkìyàmà láì lẹ́ṣẹ̀ lọ́rùn yàhíyá ní ó jẹ́ alayhi salatu wassalam wa zakatan ìtumọ̀ zakat bí máa alladhi yajtanibu jami'al ma'asi wal atam ẹni tí ó jìnà sí gbogbo ẹ̀ṣẹ̀ pátá wọ́n ní kò lóbìn láyé gan kò fẹ́yàwó torí wípé nínú sọ́rọ̀tù Al-Imran Ọlọ́run bá ti sọ àtọ́tẹ́lẹ̀ rẹ̀ wípé ẹni tá fún ọ yìí kò ní bímọ ìyẹn jẹ́ tànàbí Yahya ṣùgbọ́n Ọlọ́run bá sọ rẹ̀ yìí fún wípé kò lẹ́ṣẹ̀ ẹnìkan wá ní ṣe báwọn ànàbí Ọlọ́run tẹ́lẹ̀ náà ma'sumun awulẹ̀ ti sọ wọn níbi ẹ̀ṣẹ̀ kí wá ní ọ̀rọ̀ nípa wípé ànábì Yahya òun tiẹ̀ kìí dẹ́ṣẹ̀ ìyàtọ̀ ń bẹ́ńbẹ́ ànábì Yahya ọ̀rọ̀ rẹ̀ dàbí màláìkà ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run máa kéékèèké tí wọ́n bá ti wọn létí wọ́n ti máa ọlọ́ọ̀bọ̀ màná létí wọ́n ti máa tọrọ àforíjì in tí ó sì tún jẹ́rìí sọ́rọ̀ yìí òun náà ni in tí ó tẹ̀lẹ̀ lálùkìyàmà tí gbogbo wa sáàmù ẹ̀dàmú ta náà ni ó sì pẹ̀ fún wa látòrí ànábì Adam kí lànábì Adam sọ fún wa yóò lóun ti tẹ́lọ̀ ṣáájú ọlọ́run bá ní kóun mọ́ jẹ nínú èso òun sì padà jẹ ń bẹ̀ ó ní rọ́bì la tadhar ala al-ardi min al-kafirina dayyara gbogbo kèbèrè ni ó pa ń tó fi dórí ètí ìjáde ńlé ilé ilé fún náà yóò mọ̀ ẹbẹ̀rù pé ah, àdúrà tí mo ṣe lọ́jọ́ náà ó lágbà ìmọ̀gbọ́nà ó fi tètè mi lónìí gbogbo àwọn anábì Sulaiman àti bàbá rẹ̀ eléyìí báyìí ó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ táwọn anábì kó sí ṣùgbọ́n anábì Yahya ti ẹ̀dá yàtọ̀ wazakatan wa kana taqiyya ó tún wá lọ jẹ́ fa gbogbo dáadáa yìí àdúrà tó dáa ni bàtà níbi Zakariya ó bẹ̀ ó ní habli min ladunka waliya yariduni wa yaridu min ali yaquba waj'alhu rabbi radiya jẹ́ni tó yọ́nú sí tí wọ́n yọ́nú táwọn èèyàn náà mọ̀ yọ́nú sí tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ bó ti tàdó àyẹn kalẹ̀ nìyẹn ẹ wá wo bí dáadáa yẹn وكان تقيا وبرا بوالديه olùgbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu ni èyàn rí ni ǹjẹ́ tó má sọ fún yẹn wípé àfà tí ó mọ̀ kọ yí ni o olùmọ̀ ni ó nímọ̀ o awápadà wá rí pẹ́ nìyẹn kìí ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó yẹ kí yẹn gbẹ́kọ̀ lẹ́nu ẹ̀

nínú wà tí yíò mọ̀ òtáwọn òbí ẹni wàbárán bí wàlìdẹ́yìí وبرا بوالديه ولم يكن جبارا عصيا ọlọ́ọ̀bá ní kò bí wọ́n jẹ́ jabbar alágbẹ̀rùgbọ́nrí olùgbẹ́sẹ̀ tí ètẹ̀ kíèsí ẹnu àlọ́ náà rárá kìí tẹ́bá nàbí àkíyà sí rí nìyẹn wa barran bi walidayhi wa lam yakun jabbaran asiya ọlọ́ba wa kẹ́yìn rẹ̀ eléyìí tí ń túmọ̀ sí wípé ẹ̀san fánàbí Yahya lórí gbogbo àwọn dáadáa yìí lórí gbogbo àwọn dáadáa fi àyà balẹ̀ fún ó ṣe ìró dùnú kan fún wassalamu alayhi ọlọ́lọ́ọ̀ba ọlọ́lọ́run bá kó mọ bá lọ́jọ́ tí wọ́n bì sáyé wọ̀yẹ́wù mà yamut àtọjọ́ tí ó kù tí ó papòdà wọ̀yẹ́wù mà yub'athu hayya àti ọjọ́ tí ó pàdé ọlọ́run bá ẹlẹ́dàá hadith ta ń sọ nípa wípé anabi Yahya nìkan ni ó wà lálùkìyàmà láì lẹ́sẹ̀ lọ́rùn ó jẹ́ hadith tí wọ́n gbà wá wọ́n ní qala an-nabiyyu sallallahu alayhi wa sallam ma min ahadin yalqa Allaha yawma al-qiyamati illa dha dhanbin illa Yahya ibn Zakariya ibn Zakariya ma min 'abdin yalqa Allaha yawma al-qiyamati illa dha dhanb kò sí ẹrú kan tí ó pàdé ọlọ́run bá lálùkìyàmà àyàfi kó lẹ́sẹ̀ lọ́rùn illa Yahya ibn Zakariya àyàfi Yahya ọmọ Zakariya ọlọ́run bá wá fi láyà balẹ̀ fún nǹkan mẹ́ta ọjọ́ tí wọ́n bì táyé ọjọ́ tí ó kúrò láyé ọjọ́ tí wọ́n padà wá jí padà táyé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí àwọn olùmọ́ni wípé àfáàwà Muhammad àwọn olùmọ́ni wípé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ni àwọn nǹkan tó léwu ibi tí ẹrù ti máa báyàn jù àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú gbèsè ayé náà nínú ìṣẹ̀mí wọ́n ní ọjọ́ tó bá bíyàn sáyé ọjọ́ yẹn ọmọ ń kò láti ibi ìfàyàbalẹ̀ nínú ìyá rẹ̀ torí pé ọlọ́run bá sọ wípé òun fọmọ yẹn nínú ìyá rẹ̀ ni kò mọ tí gbogbo àwọn awọ tó yíká rẹ̀ nínú ìyá rẹ̀ yẹn ó ti gbogbo ìnira tó ti sẹ́mùkú ńgbà tí wọ́n ń bi táyé yẹn ewu ti ń fẹ́ máa fojú hàn sí ọmọ òkè kódà ọmọ tí ò bá pariwo síta wọn a mọ ẹyin lè kẹrán kó sàfiké tó ti wípé èyàn náà bẹ lára pẹ́ṣẹ̀ ìtọ́ni fọwọ́bà ṣùgbọ́n àdánwò náà ni nínú ọjọ́ tí ìmọ̀ fẹ́ lè díẹ̀ fún èèyàn ni bákan náà wa yawma yamut wọ́n nínú àwọn ọjọ́ mi tí èyàn bùkátà kí èyàn rí ìfàyàbalẹ̀ tí ó ti máa ránkà rẹ̀ náà lọ́jọ́ tí yóò bá kó láyé Ọlọ́run bá sọ wípé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum ta'lamun wọ́n ní ọjọ́ yawma tazillu al-aqdam yawma tazillu al-aqdam lọ́jọ́ táwọn ẹsẹ̀ ó máa wárìrì tí yíò máa rán kan àánú àti ìkẹ́ alátọ̀dọ̀ náà bá subhanahu wa ta'ala ọlọ́run bá wá fún Nabi Yahya ní ìfàyàbalẹ̀ níbi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn níbi àwọn ewu ńlá mẹ́tẹ̀ẹ̀ta àti àdúrà ńlá náà ní ìgbà tí yóò bá pàdé rẹ̀ lọ́jọ́ tí yóò bá pàdé rẹ̀ gẹ́bí àdúrà nàbí Abubakar radiyallahu anhu tí máa sọ wípé Allahumma ja'al khayra ayyami yawma alqaka fi khayra ayyami yawma alqaka fi yóò jẹ́ wípé ọjọ́ tí ó lóore fún mi jù lọ́jọ́ yẹn bùkátà àánú àti kẹ́látọ̀dọ̀ náà bá wa ta'ala eléyìí jẹ́ ẹ̀san fún anabi wa Yahya aleyhi salatu wa salam eléyìí jẹ́ ibi tí a ti dúró ṣáájú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní wadhkur fil kitabi Maryam idintabadat min ahliha makanan sharqiyya abẹ́ kí ó fi wá kó ṣe wá láǹfààní pẹ̀lú àwọn kẹta ń gbọ́ kó ti ṣe nírọ̀rùn fún wa láti máa fi wọ́n ṣe wà wò kó má ṣe wọ́n ní ìbálẹ́jọ́ aburú fún wa lálùkìyàmà kọlọ̀bá kó forí jìn wọn ká tó kú kó forí jìn wọn lẹ́yìn kú kó tí wà lọ́mọ àjẹ́ndà abẹ́rẹ́ náà fẹ́ lẹ́dàá wa kí ó tẹ́wọ́ gba sùyàmù wa àti kìyàmù wa kó sì ti wá ní olórí rẹ̀ jálẹ̀ aqulu qawli hadha subhanaka allahumma al-azima al-jalila li wa lakum fastaghfiruhu innahu Thank you. Thank you.